وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات في كل مكان دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته أركب فún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó kó wájọ́ pẹ̀lú àánú ẹ̀ àti ìkẹ́ rẹ̀ lórí wa sí ayé tí a wà yìí eléyìí tí ṣe ayé kan tó lọ́lá jùlọ lórí ilẹ̀ nínú àwọn ayé tí Ọlọ́run bá alékẹ́lá tó gbọ́lá fún ní orí ilẹ̀ òun náà ni mọ́ṣálásí tí ṣe ilé Ọlọ́run bá torí pé ó wá nínú hadith eléyìí tí ó lálàáfíà anábi sallallahu alaihi wasallam sọ wípé ahabbul biqa'i ila Allahi masajiduha eléyìí tí ọlọ́wọ́ bá alégẹ́lá nífẹ̀ẹ́ sí jùlọ lórí ilẹ̀ ayé tí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ lórí ilẹ̀ òun náà ni àwọn masalasi àwọn ọlọ́wọ́n bá ní kíláwá kádàrá kí àwa náà ká jẹ́ kan nínú àwọn tí ó ma ṣe imaratul masjid ká ma mú masalasi sẹ̀mí ká ma yí masalasi ká ma jẹ́ kí ayun kó bá ilé ọlọ́wọ́n bá látara ìmá jọ́sìn nínú ilé ọlọ́wọ́n bá kẹ́mi wádẹ̀ nípa ìsìn ọlọ́run bá nínú ilé ọlọ́run nítorí pé ilé ọlọ́run bá yìí lára àwọn lílò eléyìí tí ó wà fún tí a sì torí ẹ̀ máa ń gbé ilé ọlọ́run bá kalẹ̀ òun náà ni kó máa jẹ́ ilé ẹ̀kọ́ fún gbogbo èèyàn láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run bá kí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn èèyàn fi gbọ́ ẹ̀sìn yìí kí ó máa wáyé nínú mọ́ṣálásí eléyìí báyìí jẹ́ ìdí pàtàkì àbíká sọ pé ìdí kan nínú àwọn ìdí pàtàkì tí a ti torí ẹ̀ tí a ti torí ẹ̀ máa ń gbé mọ́sálásí kalẹ̀ so a dúpẹ́ fún Ọlọ́run Ọba pẹ̀lú kí kádàrá tí Ọlọ́run Ọba lè kẹ́lá kádàrá kí àwa náà wà nínú àwọn tí yóò máa yẹ orí pa yìí a jẹ́rìí kí Ọlọ́run Ọba òun nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún láì dá papọ̀ mọ́ Ọlọ́run Ọba yìí a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá ní àtọ́rà lékún ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ tí ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi àti àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà eléyìí tí ó ma wáyé nínú masalasi tí a wáyé eléyìí tí a orúkọ masalasi náà tí ó ń jẹ́ masalasi tí wọ́n kọ́ fún ìrántí madam limata lloyd eléyìí báyìí àwọn ni madam limata lloyd memorial mosque eléyìí ni orúkọ mọ́ṣálásí ní àdúgbò ga ní àpáta Yàkùbá tí a wà ń bí báyìí sọ náà ajiya ní mẹ́tàlọ́hì ní òkè ajiya ní mẹ́tàlọ́hì memorial mosque a ní àdúgbò gaari ní àpáta Yàkùbá ń bí báyìí ìdánilẹ́kọ̀ọ́ yìí inṣáàlọ́hù ta'ala yóò máa wáyé ní gbogbo ọjọ́ ahad báyìí ní gbogbo ọjọ́ al-ahad báyìí yóò máa wáyé ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ a ní ẹ̀yìn salatul asr ní agbo mẹ́rin àbọ̀ insha Allah ta'ala yóò máa wáyé báyìí abẹ́lọ́wọ̀n bá ní kí ọlá kí ọlọ́wọ̀n bá kí ó jẹ́ kí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí kí ó ní ìlàpá dáadáa nínú ìgbésí ayé ẹnìkọ̀kan wa ọlọ́wọ́ bá kí ó fi sínú òṣùnwọ̀n iṣẹ́ rí ẹnìkọ̀kan wa nílé ayé àti ní ọjọ́ gbẹ̀dà kìyàmà eléyìí tí a máa gbé ẹ̀wò gẹ́gẹ́ bí rírin ìlànà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ òun náà ni nawakidul islam ojú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ti ila Allah níbi kápẹ́kù síjú ọ̀nà ọlọ́wọ́ o ní wípé àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wà máa bẹ̀rẹ̀ dáẹwà wọn wà máa bẹ̀rẹ̀ pẹ̀kù síjú ọ̀nà ọlọ́wọ́ láti di di ti ojú ọ̀nà tí ọlọ́run bá lè kí ọlá tí ó làkalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe dáàwà tó bá fẹ́ pẹ̀lú sójú ọ̀nà ọlọ́run bá tàbáwà al-Qur'an al-Karim gbà tí ọlọ́run al-Qur'an ọ̀rọ̀ tawhid lọ́lọ́run bá fi tó al-Qur'an ọ̀rọ̀ tawhid náà lọ́lọ́run bá fi parí ní ṣe pẹ̀lú ìmọ̀ ọlọ́run bá lọ́kan ọlọ́wọ́ bá lékẹ́lá fi bẹ̀rẹ̀ alkùránù karim nínú suratul fatiha nígbàtí ọlọ́wọ́ bá lékẹ́lá parí alkùránù sura ọlọ́wọ́ bá lékẹ́lá fi parí ẹ̀ suratul ikhlas ọ̀rọ̀ tawhid náà lọ́wọ́ bá fi parí òun lọ́pàá lè fi jẹ́ pé àwọn olùmọ́díkó ya pé alkùrán kulluhu at-tawhid Qur'an ló dìdí mẹ́sẹ́jì Qur'an in ti Qur'an wá sálàyé fún wa ọ̀rọ̀ nípa at ni ká ma ọlọ́run ọba lọ́kan ọ̀rọ̀ sísí ọlọ́run ọba lọ́kan oní Kùránì wá sàlàyé fún wa gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ gbàgbọ́ yé ìpèpè Al-Kùránù Kẹrim yóò rí wípé ìpèpè tí Al-Kùránù pèpè ni àwọn ànábì ọlọ́run ọba pátá gbogbo wọn yányán ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ dáhàwà tí mẹ́kùnkùn sójú ọlọ́run ọba ọ̀rọ̀ tàfíìdù yìí náà ni wọ́n mójútó nítorí pé nínú gbogbo ohun tọ́lọ́wọ́ bá àdíkẹ́ aláàbọ̀ wá lọ́rùn káwá ṣe láyé nínú ìbáadà eléyìí tó ga jù ní ọ̀rọ̀ tàwṣídù yìí òun ló ga jù òun sì ní nǹkan alákọ̀ọ́kọ́ tí gbogbo nǹkan yòókù ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ eléyìí báyìí ni àkọ́kọ́ gbogbo ẹni tí a bá ti wá rí tó ń ṣe dáẹ̀wà tó ń pèpè sójú ọ̀nà Ọlọ́run bá tó ló ń pèpè sójú ọ̀nà Ọlọ́run bá ṣùgbọ́n dé ìpèpè rẹ̀ ó láti bí tawhid ẹ ti mọ̀ wípé ti ṣe burúkú ni kò fi ju kankan kò fi tẹ̀lé lànà bá kò Nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kò fi tẹ̀lé lànà

nǹkan tó fàátọ́ fi máa ń ṣerú dáwà yẹn o ní pé wọ́n ń wá èrò wọ́n ń wá ìjọ wọ́n fẹ́ káwọn yẹn nífẹ̀ẹ́ wọn kò yẹ báyìí nìsí so wọ́n wá fi ojú ọ̀nà àwọn ànábì ọlọ́wọ́n wọ́n fi ojú ọ̀nà yẹn lẹ̀ níbi ìpèpè wọ́n fojú ọ̀nà ọ̀nà yẹn lẹ̀ níbi ìpèpè wọ́n bẹ̀rẹ̀ sí máa wọn sójú ọ̀nà ọlọ́wọ́n kò lè ní àṣeyọrí láíláí bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa wọn lọ́wọ́ àwọn èèyàn ma kú lẹ́lẹ́bọn wọn lọ́wọ́ alùwàlá ìran tí wọ́n ń kọ́ àwọn èèyàn rí kò ní ṣàǹfààní fún wọn so isi àsìkò lófò ni so ibà nìsì so hádá fún àwọn títí máa ń ṣe bẹ́ẹ̀ èrò àfojúsùn àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ ó ní wípé wọ́n fẹ́ rí ìyọnú àwọn èèyàn wọ́n fẹ́ kó àwọn èèyàn jọ nítorí ẹ̀yin lẹ́ẹ̀kan fúra ó lè jẹ́ sí pọ́ fẹ́ lò wọ́n fún political ambition fún èròǹgbà àti sòṣèlú sí àmàpẹ́ tí ó bá tó sòṣèlú rẹ̀ ó ní dèrò tó pọ̀ torí pé majority òun ló carry vote nínú democracy majority carry the vote àbí so ẹni tó bá dẹ̀ ń fẹ́ majority rẹ̀ gbogbo tí kò bá ní mú àwọn èèyàn sá fún náà ni ó máa ṣe gbogbo tó bá ti rí páwọn èèyàn lè sátán bá gbọ́n ó sá yóò fò kò ní sàlàyé bẹ̀ fún wọn tàbí kọjẹ́ sí pé rú ẹni báyìí ó ń wá iyì láwùjọ ó fẹ́ kó ìjọjọ ó fẹ́ jọ lórí sẹ̀kúrò àwọn èèyàn gidi gan àti inú àwọn èròǹgbà míì tó fà sí àwọn èèyàn ṣùgbọ́n àwọn nẹ́bí ọlọ́wọ́ba àti gbogbo àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ nítọ́lọ́wọ́ba ní kí láwọn àwọn ni pé ẹwà pípè sójú ọ̀nà ọlọ́wọ́ba ẹwà sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ẹwà yọ àwọn èèyàn mina zulumati ila nur láti mo ń pèpè lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ni kìí sí sọ́dọ̀ ara mi adìríú ilallah mo ń pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ọba ala basira lórí ìmàmàdájú ni kìí sí pẹ̀lú àìmàká ana èmi fúnra mi wà mani taba'ani àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ni ojú ọ̀nà tánrin ni wa ma ana àti pé mímọ́ ni fún kúrò níbi àwọn in tí wọ́n ń dà papọ̀ mọ́ ọlọ́run ọba yìí mímọ́ ni fún ọlọ́run kúrò níbi àwọn orúkọ àti ìròyìn tí wọ́n fi ń ròyìn ọlọ́run yìí wa ma ana minal mushrikin èmi ò dẹ̀ jẹ́ ìkan nínú àwọn olùdarogún papọ̀ mọ́ ọlọ́run ọba látara báyìí a gbìyànjú islam kí làwọn nǹkan islam wa gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹni tó fẹ́ kírun kó mọ̀ nípa tó lè ba ìrun ẹ̀ jẹ́ ilé tó jẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí ìrun láyé tí ò bá mọ̀ tó lè ba ìrun yẹn jẹ́ tí ò bá lọ kọ́mọ̀ nípa àrùn tó fẹ́ kí kí ló lè mú ìrun lálàáfíà kí ló lè ba ìrun jẹ́ irú ẹni báyìí ó ń ṣeré lásán ni kò kírun nítorí pé irú ẹni báyìí yóò máa ya só láì máa yẹ ìgbà lórí ìrun kò sì ní járun irú ẹni báyìí rèé kódà ó lè bẹ̀rẹ̀ sí máa kírun láì sàlùwàlá sọ́ṣùwàlálà irú ẹni báyìí lè kírun nígbà tásìkò òun ò tí tó irú ẹni báyìí lè kírun nígbà tí ò ní bó ohó rẹ̀ irú ẹni báyìí lè kírun láìka sọ́ọ̀tì fatiha nítorí pé kò ma nǹkan tó bá ìrun jẹ́ kò ma nǹkan tó tún wọn ṣe ọ̀ranyàn ní fún gbogbo ẹni tó bá fẹ́ kírun kó ma kí ló bá ìrun jẹ́ àti kí ṣe ọ̀ranyàn bẹ́ẹ̀ náà lẹ́n tó fẹ́ gbáwẹ̀ ọ̀rọ̀ yẹn kọ́ mọ́ tó báwẹ̀ jẹ́ bí àwọn nǹkan ilá àwọn nǹkan tó pé tèèyàn bá ṣe nígbà tèèyàn bá ń gbáwẹ̀ lọ́wọ́ àwẹ̀ rẹ̀ bàjẹ́ ọgbọ̀dọ̀ mọ́ tàbábẹ̀rẹ̀ sí máa bí wá ń sìn yẹ́rí pa máa kà ni nítorí bá ti mọ̀ wa ká gbáwẹ̀ nítorí àgbọ̀dọ̀ mọ́ nǹkan tó jí èèwọ̀ fún wa tá àgbọ̀dọ̀ ṣe nígbà tá a bá ń gbáwẹ̀ lọ́wọ́ eré alfajari bá ti yọ àbí títí tí alfajar yóò fi wọ̀ tí oòrùn fi wọ̀ àwọn àlàfo tó wà láàrin yíyọ alfajar títí di yíwọ̀ oòrùn yẹn tí yẹn bá jẹun nígbà yẹn tó máa máa jẹun àwọ̀ ẹ̀rẹ́ bàjẹ́ àbí ọbàjẹ́ àwọ̀ ẹ̀rẹ́ bàjẹ́ tí yẹn bá máa máa tó momi àwọ̀ ẹ̀rẹ́ bàjẹ́ àbí ọbàjẹ́ àwọ̀ ẹ̀rẹ́ bàjẹ́ tí yẹn bá súnmọ́ ẹlẹ́tọ̀ yẹn tọ́lọ́wọ́ bá sí lẹ́tọ̀ fún yẹn láti súnmọ́ ìyàwó ẹni àwọ̀ ẹ̀rẹ́ bàjẹ́ àbí ọbàjẹ́ ẹ̀rì kó bàjẹ́ àti bẹ́ẹ̀ lọ́nà àwọn ìpàtíyàn ṣe kódà kíyàn máa máa wáyé bì

arábìn wọ́n ma islam lórí nǹkan márùn ni alákọ̀ọ́kọ́ ṣahádàtí an la ilaha illallah wa anna muhammadar rasulullah alákọ̀ọ́kọ́ tó tó ma islam lé lórí òun náà ni ọ̀rọ̀ tawhid ìjẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run allahu nìkan rádà jẹ́rìí pé anábi sallallahu alaihi wasallam ẹrúsìn ọlọ́run bá òjísí ọlọ́run bá òun ni àkọ́kọ́ òpó islam ilé tó ẹgbẹ́ gbogbo òpó yòókù wọn ní máa jẹ́ òpó tọ́ lálàáfíà àfìgbà tó kó ìbá dúó tí òpó yóò bá dúó gbogbo òpó yòókù òpó kòkó ni òpó tí ó mú gbogbo òpó yòókù nítumà òun náà so dandan ní ká ma nǹkan tó bá ìsìláàmù jẹ́ nítorí kíni alákọ̀ọ́kọ́ nítorí kálíbà sápọn kí ìsìláàmù wọn bàbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì nítorí ká lè sọ àlùmọ̀ lára kúrò níbi àwọn nǹkan wọ̀nyí kí islam wọ́n mọ́bà bàjẹ́ wahum la yash'urun tí wọ́n dẹ̀ nímà bákanáà ká lè ma àwọn tí islam wọ́n ti bàjẹ́ ká lè bá wọn lò bọ́lọ̀ tí ní ká bá wọn lò ká lè ma àwọn tí islam wọ́n dúó ká wa àwa ò ọlọ́run ọba àlékẹ́ láwùdẹ̀ ní ṣe wá bẹ́ ọ̀rọ̀ wa orí bẹ̀ lánàá kò rí bẹ̀ lónìí ọlọ́run ọba òní jí orí bẹ̀ lọ́la kí tọ́jọ gbẹ̀dà kẹyàmù fi tó ọ̀ràn yẹn ni kéèyàn máa kèfèrí wallahi ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni kẹ́ máa mùsùlùmí ọ̀ràn yẹn ni kẹ́ máa gbogbo ẹ̀ kí ló fà á nítorí pé àwọn ìbálò kan bẹ nínú Al-Qur'an tọ́lọ́run fi ní ká bá wọn kèfèrí lò tó bá mọ̀ wọn báwo ló ṣe bá wọn lò ẹ̀sìn ìdẹ̀ nípa bá wọn lò bẹ́ẹ̀ sah nínú ẹ̀ ni pé ọgbọ́dọ̀ mẹni tó nífẹ̀ẹ́ àtẹni tó kórìíra kíyàn dẹ̀ nífẹ̀ẹ́ èyàn àti kó kórìíra èyàn rẹ̀ orígun kan tó tóbi nínú orígun ẹ̀sìn ni tó jẹ́ sí wípé ó ní agbára púpọ̀ torí pé ọ̀ràn èyàn ni kó nífẹ̀ẹ́ ni tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ àti tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ ni kó nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹni tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ ọ̀ràn èyàn ni kó in tọ́lọ̀wọ̀n bá kórìíra ọ̀rìn yẹn ní kó àwọn wọn ọba mọ̀ nka tọ́lọ̀wọ̀n kórìíra báwo ni nígbà tí ọba mọ̀ àwọn tọ́lọ̀wọ̀n báwo ni wọn aljihad jihad sójú ọ̀nà ọlọ́wọ̀n orígun kan kódà àwọn olùmọ́ni tó bá yẹ pé òpó islam ó pè mẹ́fà ni jihad ọba jípò ẹlẹ́kẹfà ibi tí jihad lágbára dé nínú ẹ̀sìn tírípọ́lọ́wọ́ bá àríkẹ́lá gbé ìsìláàmù dúó pẹ̀lú nǹkan méjì ni pẹ̀lú àdáwátú wal jihad kápẹ́kọ̀ sójú ọ̀nà Ọlọ́run bá àti kàfẹ́ jihad méjèèjì lọ́wọ́ bá àríkẹ́lá fi ń gbé ẹ̀sìn dúó tí kò bá sí méjèèjì ẹni lafasadatil ardu ilẹ̀ ọba ti bàjẹ́ sahwalala nígbàtí a bá ma àwọn wo láti jihad lé lórí báwo láti ṣe jihad tó ìjẹ́ pé nínú ojúṣe ẹ̀sìn ni jihad wà nígbàtí àsìkò rẹ̀ bá tó sahwalala náà gbogbo eléyìí tí mo ń sọ fún yín pátá kò sí èméjì bẹ́ẹ̀ kò dẹ̀ sí àtakò lọ́dọ̀ àwọn gbogbo eléyìí tí mo ń sàlàyé fún yín bí ọ̀rọ̀ ìsìláàmù ṣe rí nìyẹn nítorí pé àwọn gọrù rọ́t gidiga gidiga alákọ̀ọ́kọ́ nínú àwọn àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ ọ̀nà yà lórí ọmọ èèyàn òun náà ni bọ̀rúrọ̀tù díì bọ̀rúrọ̀tù àdíì èdè tó ipá padà máa ṣàlàyé inṣá Allah ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ bí ayé bẹ̀rẹ̀ náà inṣá gbogbo àlàyé kiri ni ó padà yé pẹ̀lú gọ́lọ́wọ́ nítorí pé Islam rẹ̀ ẹ̀sìn tó clear ni ọwá nínú hadith wípa anábi sallallahu alaihi wasallam tàrọ́kà náà àdáma hajjatin bayọ̀mọ́ anábi fi wálẹ̀ ó fi alùmọ̀ ilẹ̀ sórí ìlànà ilé tó funfun gbóní àdáma hajjatin bayọ̀mọ́ ó fi wálẹ̀ sórí ìlànà islam tó funfun gbó láìlúha kanahariha ọ̀sán rẹ̀ bí òru ẹ̀ bí ọ̀sán rẹ̀ ló ṣe gbogbo àlámàrí islam pátápátá gbangba ni kódà tẹ bá rí èyàn méjì mẹ́ta tẹ bá ń kójọ papọ̀ lórí àlámàrí ẹ̀sìn yàtànà jáun wọ́n sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ júnal jama'a tí wọ́n fẹ́ kí àwọn yòókù ọgbọ́ fáwọn fa'alam annahum aláta sísì dọ̀lálà ẹmọ̀ ikú wọ́n fẹ́ bẹ̀rẹ̀ anùkanu orí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́wà bẹ̀rẹ̀ sí máa kójọ ní méjì mẹ́ta ẹ̀ẹ́bẹ́ kéjì kejì yẹta gbọ́ kí lẹ́ ń sọ nípa ọ̀rọ̀ tó ibi tó dọ̀rọ̀ àṣírí ẹ mọ̀ wípé wọ́n ti wà lórí sísù bọ̀láàlá nìyẹn anù ni wọ́n fẹ́ fi anù rinlẹ̀ wọ́n fẹ́ dá anù kan lẹ̀ nìyẹn tó bá ti di ńlá sí rí tó ti di pé àwọn alágbọ́dọ̀ mọ́ tí a ti torí ẹ̀gbẹ́ kalẹ̀ Islam kọ́ Islam Islam onye ta annawaqibu jami'u lọ jẹ́ fún naqibu annawaqibu jami'u naqibin nawaqidu yìí èdè Lárúbáwá ni gbólóhùn yìí nǹkan tó pọ̀ ni wọ́n máa ń lò fún ẹyọkan rẹ̀ ni naqibu naqibu lẹ́yọkan tó bá ti di pé àwọn nǹkan yẹn pọ̀ wọ́n ti di nawaqibu ni ẹ́ kiwanan pe ni nawaqin oruko inaqibu yi ta so pe oruko yo kan ni nkan yo kan ni jebe yi o wa ni ismu fa'il ni oruko ani to sise ni naqib fa'il to je si pe o wa lati bi naqabo naqabo shay'u ta ba so pe tilar ba so pe naqabo shay'i ituba ni pe idha halahu wàhádámàhù wa afsada tíyàn bá bá nǹkan jẹ́ tíyàn bá tú nǹkan nǹkan tí wọ́n dé ìsìn tẹ bá tú wọ́n sọ kọbọ̀ ẹ̀ ọdún àkọbọ̀ nǹkan yẹ tíyàn bá dé nǹkan sí tẹ ìdá hallahu tíyàn bá bá nǹkan jẹ́ tíyàn destroy nǹkan ọ̀nà kọbọ̀ ẹ wo tíyàn bá nǹkan tí wọ́n dé àbẹ́yàn bá nǹkan jẹ́ àbẹ́yàn ṣe gíní èyàn kó parun bá nǹkan ìtumọ̀ náà kébù ní ẹ ẹ̀rí lórí eléyìí báyìí ọwá nínú suratul Nahli àyà 91 nínú suratul Nahli Ọlọ́run bá ní wala tanqudul aymana ba'da tawkidiha wala tanqudul aymana ba'da tawkidiha Ọlọ́run ní ẹ má bà ìbúra yín jẹ́ ẹ má kó ìparun bá ìbúra tẹ́ ti ṣe ba'da tawkidiha lẹ́yìn tẹ́ ti kan ìbúra yẹn nípa pé yẹ ṣe nǹkan kíyàn búra kó wọ́n ṣe nǹkan nìsí kó wá lóhun ò ṣe nǹkan yẹn mọ́ ó ti bà ìbúra yẹn jẹ́ nìyẹn ẹ̀rí Ọlọ́run ní wala tanqudul aymana ba'da tawkidiha a jẹ́ pé naqdu ó ti fi ìbúra jẹra rẹ̀ so tó bá ti wá lè bá jẹ́ wóró náà kọ́lọ̀ ìbúra yẹn bákanáà nínú tí ó ma túmọ̀ sí bẹ́ẹ̀ nínú èdè náà ó ṣe dédé áyà tí ọlọ́run bá lè gẹ́ra tó sọ nínú sọ́rọ̀tù náà náà áyà 22 ọlọ́ni wala takunu kallati naqadat ghazlaha min ẹ mọ́dà ẹgẹ́ bí obìnrin tó tún tó dé irun tó dì ó tú ẹrù tó dé ó tú wà látàkúnù kàlẹ́tì naqadat ghaslaha ẹ mọ́dà ẹgẹ́ bí ẹni tó tú nǹkan tó dé min ba'di quwwatin ankatha lẹ́yìn tó ti dé nǹkan yẹ tó ní agbára ọwá tú ọlọ́ni ẹ ẹgẹ́ bí irú ẹ̀ ẹmẹ́dà jẹ́bi ìyẹn ni pé ọlọ́ọ̀bá ní ń bá wa sọ̀rọ̀ nípa kíyàn má ma tú àdéhùn bá ta kókó àdéhùn pẹ̀lú ẹnìkan ẹ má ya àdéhùn yẹn jẹ́ ẹ tú àdéhùn yẹn torí pé ẹ ti dé nǹkan yẹn so nínú èdè ìtànpè ní kíni ìtànpè ní o na bákan náà wá ní a ní nawaqidul islam kí náà ń pè ní al-islam nítorí pé nawaqidul islam ta wí lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ni tarkibun idafi tarkibun idafi yun ìgbọ́rọ̀ gorí ara wọn ni tí a fi ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ti síbi ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ méjì la so ta sọ́dọ̀ kan gbé ìkan gorí ẹlẹ́ẹ̀kejì táwọn olùmọ́ bá fẹ́ yanjú kíní wọ́n kọ́kọ́ sàlàyé fún wa kíní ìtumọ̀ tí kálímà kọ̀ọ̀kan tá gbé gorí ara wọn yìí kíní ìtumọ̀ tí kálímà kọ̀ọ̀kan gbé wá náà ká tó wá mọ̀ kíní ìtumọ̀ tí gbé wá papọ̀ ńgbà tá gbé gorí ara wọn tán àkọ́kọ́ mọ̀ ìtumọ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan náà nígbà tá bá mọ̀ ìtumọ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣe kó sọ̀rọ̀ fún wa àwọn ẹni tó bá fẹ́ màtúmọ̀ jùmlà àbíkọ́ màtúmọ̀ kẹ́rímà kọ̀ọ̀kan tó wà nínú jùmlà yẹn ẹni tó bá fẹ́ màtúmọ̀ odidi ọ̀rọ̀ sentence àbíkọ́ màtúmọ̀ words tó wà nínú sentence yẹn àbẹ́ẹ̀kọ́ ni tí a fi sentence yẹn àwọn ọ̀rọ̀ tí a kójọ tó sórí lílí ọ̀rọ̀ yẹn ká màtúmọ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àìmàtúmọ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan láwúsọ́ òfin sọ̀rọ̀ kalẹ̀ nísìnyí lẹni tí ọ̀gbá wúsọ́ òfin ní ma ti ń sọ kódà kọjẹ́ sí pé fìlà tó gbéṣẹ́gbẹ̀ẹ́ náà láwúsá ń sọ nígbà tí ọba mọ̀ tí ó ń pè fìlà láwúsá pé wùlá ni ó dìbà tó bá tó ma ń tán pé fùlà láwúsá àti tó fi kó nínú ọ̀rọ̀ tó mọ̀ túnmà rẹ̀ ni ó tún mọ̀ pé in ti ń sọ̀rí àríwẹ̀kọ́ ni so tí ò bá mọ̀ túnmà ẹ ọkọ̀ kan nínú tó so papọ̀ yẹn kò lè mọ̀ túnmà rẹ̀ lódìdí papọ̀ ṣe lè lọ́fà ló fi jẹ́ pé bá al-islam ìkẹta ń pè bẹ́ẹ̀ al-istislamu lillahi bit-tawhid ìjúpájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́wọ́n bá al-istislamu lillahi ìjúpájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́wọ́ ọba bí tawhid pẹ̀lú mọ́lọ́wọ́ ọba lọ́kan agbọ̀rọ̀ jẹ́ni tí ó jùpájú sẹ wálẹ̀ fún ọlọ́wọ́ ọba pẹ̀lú ìmú ọlọ́wọ́ ọba ìgbàyẹ̀lá tó ń ṣe islam ìtàgbẹ̀ ní islam ni a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá sí tawhid lọ́dọ̀ rẹ̀ tí ó bá jùpájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́wọ́ ọba níbi ìmọ̀ níbi àwọn alámẹ̀rí tó yẹ kọ́lọ́hun nìkan ló yẹ kí a máa gbé fún àbọ́lọ́hun nìkan ló yẹ ká máa fi rinlẹ̀ fún ẹni tẹ́lẹ̀ yọ bá rinlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí nìyẹn torí pé ìtumọ̀ ìsìláàmù ni al-istislamu lillahi bit-tawhid ìjúpájú sẹ́lẹ̀ fún Ọlọ́run Ọba submission ẹ wo ìgbà tí Ànábì Ànábì Ànábì Ibrahim alayhi ìgbà tó fẹ́ lọ pa ànábì Ismail gẹ́gẹ́ bí àdéhùn tó ṣe fọ́lọ́wọ́ bá ìgbà tó débi tí ó ti pa ọlọ́wọ́ bá ní walamma staslama watallahu liljabin ìgbà tí ọmọ rẹ̀ wá ju pájú sẹ́lẹ̀ fún tí ànábì Ibrahim wá dá ọmọ yìí tó dá dùbúlẹ̀ tó fẹ́ ju tí ọlọ́wọ́ ṣe ọlọ́ọ̀bá wá mú àgbò wá kò yí bá ní sí wàlámà aslama òní ayà yẹn wàlámà aslama ìgbà tí àwọn méjèèjì àtànẹ́bì Ibrahim àtọmọ rẹ̀ tí wọ́n gbà láti ṣe tọ́lọ̀ ọba àlékẹ́lá ní kọ́ṣe ànẹ́bì Ibrahim wá sẹ́ǹkẹ́ wọ́n ọkọ́ gbà náà Ibrahim ó gbà láti tẹ̀láṣì ọlọ́ọ̀ba ọmọ rẹ̀ náà ó gbà láti pé kó sí ọlọ́ọ̀ba lára

ọlọ́run bá tóbi ìwò nǹkan lọ́dọ̀ rẹ̀ ni anábì ismail náà wá gbà pé kó dú òun ẹgbọ́n kan gbogbo ni pé kó se kí ní ìrẹ́kọ́ gbà pé kọ́ra búrẹ́dì fún òun láńsọ òun alọ́gbà pé kó dú òun lọ́rùn báyìí wàlámà aslama bàtàwọn méjèèjì gbà fàfọ́lọ́run bá tí wọ́n gbà fọ́lọ́run tán jura wọn lẹ̀ fọ́lọ́run pé ọlọ́run ṣe tọ́ fẹ́ nìyẹn ó sì kéde pẹ̀lú ìbànújẹ́ pé ọlọ́run wọ́n lọ́rọ̀ kúkú fún mi wọ́n láyọ́ àpàdà wákọ̀ àà kéde pẹ̀lú ìbànújẹ́

aslama yẹni pé kíyàn juwọ́lẹ̀ pátápátá fún nǹkan so iná làwọn pè ní al-istislamu lillahi bi tawhid wal-inqiyadu lahu bi ta'a wal-inqiyadu lahu bi ta'a inú islamu ìtumọ̀ rẹ̀ tún ni pé èyàn gbọ́dọ̀ jẹ́ni tí ó ma tẹ̀lé Ọlọ́run Ọba èyàn gbọ́dọ̀ ma jẹ́ni tí ó ma tẹ̀lé àṣẹ Ọlọ́run kí wá náà pè ní tọ́à méjì ní tọ́à alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ni àwọn tọ́lọ̀ ọba àríkẹ́ lápá wá láṣẹ ká máa tẹ̀lọ́lọ́ ọba ń bẹ̀ tọ́ àníyẹn tọ́ àẹ́lẹ́kejì ni àwọn tọ́lọ̀ ọba kọ̀ fún wa ká tẹ̀lọ́lọ́ ọba ká fi nǹkan yẹn lẹ̀ tọ́ àìná lòun náà méjèèjì ni tọ́ à àwọn tọ́lọ̀ ọba pa wá láṣẹ ká máa tẹ̀lé ìsìláàmù nìyẹn àwọn tọ́lọ̀ ọba ní ká jìnà sí ká kò tó rí pé èyàn ń ṣe tàwíìdù nìkan kò tó sí pé kò tó ní pé astaghfirullah alazim kò tó rí pé èyàn ń ṣe lọ́wọ́ bá nìkan ni mo fẹ́ sọ kò tó rí pé èyàn ń ṣe lọ́wọ́ bá nìkan èyàn gbọ́dọ̀ ṣe léyìí tí mo fẹ́ wí náà papọ̀ pẹ̀lú ẹ̀ albara'atu minash ṣùgbọ́n ó tún sí nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run bá kò í ṣe mùsùlùmí torí pé kò ṣe gíní al-bara'atu mina shirk kò bọ́pá bọ́sẹ̀ kò níbi ẹbọ eré ìdáyẹ̀ lọ́wọ́ pọ̀ láwùjọ àwùsùn lónìí nítorí ẹ̀ àwọn èèyàn gbẹ́bọ yé ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ń sin lọ́wọ́ ọba àmọ́ wọ́n tún sin nǹkan ẹ̀mí ìyàtọ̀ fọ́lọ́wọ́ ọba àwọn ẹlẹ́bọ ya'buduna Allah walakin yushrikuna ma'ahu ghayra ya'buduna ma'ahu ghayra wọ́n ń sin lọ́wọ́ ọba wọ́n tún wá ń da nǹkan ẹ̀mí ìpapọ̀ mọ́ lọ́wọ́ ọba ni wọ́n tún sin nǹkan ẹ̀mí lẹ́yìn lọ́wọ́ ọba tẹ́ni jẹ́lẹ́bọ̀ nìyẹn ṣe láwọn àwọn yẹn ò ti ń bẹ wọ́n ti gbà kọ́ máa jọ́sìn fún àwọn yẹn ò ti ẹ̀ níwìlẹ̀ sí lọ́wọ́ ọba rárá ni

táwọn gbọ́dọ̀ máa ṣe àtọ̀fọ́lọ́ọ̀bá olè ànábì Ìsá àtẹ̀mí mímọ́ òun ni ọlọ́run mẹ́ta ọlọ́run bàbá òun gangan lọ́lọ́run ọlọ́run ganganu tí a wá rọ́lọ́run ọmọ olè ànábì Ìsá alayhi salatu wassalam ọlọ́run Jibril àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀nà ń pè lọ́lọ́run bá lọ́dọ̀ àwọn kírísítíẹ̀nì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀nà dẹ̀ máa ń sìn bó ti ẹ̀já sí wípé wọ́n ń sin ànábì Ìsá àwọn méjèèjì yókù lọ àbẹ́ẹ̀kọ́ ni

إن لله تسعة وتسعين إثما مئة إلا واحدة من أحصاها دخل الجنة لنبي وي حديث وطلال في البخارة مسلم بوا ọlọ́wọ́n bá láwọn orúkọ 99 tọ́lọ́wọ́n bá fi mọ̀ wá ẹni tó bá sọ àwọn orúkọ 99 tó ha tó dẹ̀ ń lò ó ẹgbẹ́ bọ́lọ́wọ́n bá ṣe ní kógbọ́ yé arábìnrin wà jẹ́nà àwọn abẹ́rẹ̀ pé nínú orúkọ 99 yẹn èwo ní jẹ́jàkìjàkà yá ìlú ń

ó ní àwọn òkú lẹ́lọ pàdé mẹ́ nínú kéṣẹ́ẹ̀tì ló ti sọ kèése ń tọ́sọ pamọ́ nínú kéṣẹ́ẹ̀tì ló ti sọ nígbàtí ọkọ̀ gbọ́ kéṣẹ́ẹ̀tì láyé ọ̀rẹ́ ni mo ti gbọ́ ọ̀rẹ́ nínú mọ́sálásí àyà méjì wala wọ́n ní lọ ń kírun maka yíò ṣe wá lágbára tó bá wọn èyí ìbẹ̀rẹ̀ nínú sí àwọn ẹni ọlọ́run ni èyí ò sì pín sí àwọn ẹni ọlọ́run kò lè ó kéré nínú sí àwọn ẹni ọlọ́run kí ẹ lọ kírun maka ṣe wá lè tó bá wọn ó ní pàdé kan bẹ̀rẹ̀ pé ẹ̀kan láàrin ọdún ni gbogbo àwọn làwọn jẹ máa ń lọ ó ní ìpàdé yẹn ìpàdé àwọn òkú ni àwọn lọ pàdé ara wọn ó ní jẹ́bi dáwọn mọ̀ ní pé gbogbo pátá aṣọ funfun wọ́wọ̀ lọ́pìn wọ́n sì dánrí ẹ̀dàkùn ànẹ́bí ọlọ́ọ̀bá lọ́wà tẹ́lìrú ànẹ́bí ọlọ́ọ̀bá wò lọ́wà tẹ́lìrú pàdé ìrí láyé lẹ́sì ma pé ọ̀nà wọn lè ti jìn gan wàlọ́ì wàlọ́ì mọ́sánlọ́bà búra ọ̀nà wọn ti jìn wọ́n sí awó tààrà wàlọ́ì international pàdé àwọn ògbóni gbogbo àgbálá yẹ́yẹ́yẹ́ yẹ́ni lọ́yẹn ibi tí wọ́n yẹ́ fàyọ́ bẹ̀ ní pé inú mọ̀ yẹ́ fàyọ́ tó rí lọ́bẹ̀ ní pé ó ní tẹ́yìn bá fẹ́ lọ́bẹ̀ ó ní ṣe nǹkan tó le rárá

ẹ ọ̀nà tí ń gbà lọ ọ̀nà ọ̀fẹ́ gbé mi pa àbí ọwá ní ohun ni bismillah tí ó ní bismillah ìtẹ́yìn gbọ́mẹ̀ lẹ́fìrò pẹ́sì ni wallahi ìmọ̀fọ́nàmà búra ọkọ̀ nípa torí pé tó wí ó ní bismillah lẹ́yìn fìrò pẹ́sì ni ọwá ní yàfúrù bismillah yàfúrù yàfúrù tó wíhun ni ẹ ó kà ni tó pè yẹn ní gbé májẹ̀mú tó ni ẹgbẹ́ tó wá ti fẹ́ lò ọbẹ́ kí n gbé ọlọ ìpàdé àwọn olóògbò ní àgbáyé máa sọ pé bí sí ìlà ìyàfúrù tó bá dẹ̀ tí wín tótọ́ àwọn báyá lọ àbí ọlọ́n ó lè máa parọ́ náà wù ṣùgbọ́n kò tí ẹ̀ parọ́ mara yìí lọ náà ni tó lè yẹ fi rí burúkú sayọyọ in tí ọba dẹ̀dẹ̀ yẹ fi parọ́ mara yẹn in tó bá lè mú yẹn di kèfèrí so májẹ̀mú tàrí jẹ̀nú yẹn fún ni pé kọ́ ma sọ pé bísmìlá ìyàfóòrù tí mọ́ ẹ̀fà mẹ́mẹ́ ni pé ẹwọ orúkọ tí ń pè yẹn ẹbọ nìyẹn wàlbàrọ́ shirki. òmìnà ṣírkì gbogbo ẹni tó bá fẹ́ wà lórí tawhid ó gbọ́dọ̀ bọ́ pábọ́sẹ̀ kó ń bí ẹbọ a jẹ́ pé ẹni tí ó bá wà lórí tawhid ẹni tó bá wà lórí islam ó gbọ́dọ̀ gbàgbọ́ yẹ kínan sheikh gbogbo sheikh islam definition islam tọwa mú wáyí kéyẹ ṣe ọ̀zán ló mú wáwó muhammad bin abdul wahab ìgbà tó ń sàlàyé islam òun ni wọ́n sàlàyé pé ìtànkè ní islam rí muhammad bin abdul wahab náà kọwa mú wáwó wọ́n mú látọ̀dọ̀ ọlọ́run bá tàbí sallallahu alaihi wasallam ní ìtumọ̀ yìí ìtànkè ní islam rí wọ́n mú látọ̀dọ̀ tani ọlọ́run bá tàbí sallallahu

ó gbọ́dọ̀ bọ́pá bọ́sẹ̀ ọ gbọ́dọ̀ níbáṣe pẹ̀lú wọn gbogbo tí ń jẹ́ ẹbọ yẹ́yẹ́ àgbọ̀dọ̀ bá lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn tàbí ń pè lẹ́lẹ́bọ rẹ̀ ò ní bá wọn ṣe albaroa ni mo fi sọ fún yín wípé tẹ́nìkan bá sọ fún yín pé ẹn fàkọ́dí stamsakabil urwatil wuthqa ẹlọ́wọ́ tafsir àyà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ́ni al-urwatil wuthqa nínú àyà yẹn al-islamu ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ́ni al-urwatil wuthqa wọ́n ní al-Qur'anu ni a wá bèèrè pé sí al-Qur'anu ṣe yà pẹ̀lú islam lẹ́tùmọ̀ pé àtẹ́ntó sí islam àtẹ́ntó sí al-Qur'anu kankan náà ni gbé

ewo ni otu kí bita wà yìí ẹnìkan nílẹ̀ ọlọ́run ẹnìkan ní mọ́sálásí enikan ní bita ti ń kírùn nínú mẹ́tẹ̀ẹ̀ta ewo ni bita wà yìí èwo ni otu sínú mẹ́tẹ̀ẹ̀ta nìsì bá nisa máa ń tó àyà Kùránì nígbà mí nìyẹn ẹlòmí náà wọn mọ̀fàṣírù ní omi túnmọ̀ kan wá ẹlòmí omi túnmọ̀ mí náà wà kẹ́lẹ̀ bá máa ń pé àyà yẹn náà so that gbogbo

eléyìí tí ó tọ́ o ní kẹ́ pé ẹni tí ò kí ń ṣe lẹ́bọ lẹ́lẹ́bọ ká tó lè pèyàn lẹ́lẹ́bọ agbọ̀dọ̀ rí pé iṣẹ́ ẹbọ ló ṣe tọ́lọ̀wọ́n bá pé iṣẹ́ ẹlẹ́bọ náà Qur'an àti nínú súnnà Nabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì ní pé ta bá rí kó sí iṣẹ́ ẹbọ tán agbọ̀dọ̀ rí pé àwọn májẹ̀mú pé lára rẹ̀ ká tó lè pè lẹ́lẹ́bọ ẹ́ ìta ń pè ní ìsìláàmù yẹn gbogbo tíra àfá súnnà tẹ bá kàláyé ìntẹ́gbọ̀rọ̀ bá ń bẹ̀rẹ̀ ẹn tó bá sọ ẹn tó bá yàtọ̀ sí wọ́n sọ yìí wàláyìí sọ kúsọ lọ́sọ eléyìnwé kí ń ṣe islam rárá ìfẹ́ inú ẹniyẹn ẹ̀ẹ̀ẹ̀ mẹ̀gbádùn mi islam gẹ́gẹ́ niyẹn kò yíra nìsìn àwọn kankan bẹ̀tẹ́ pé ó gbọ́dọ̀ mẹ́ni fi sin ọba ló ṣe lo àwọn ìdájọ́ kan tọ́lọ̀ ní lati fi sin lọ́wọ́ ọba lára nǹkan yẹn tó gbogbo àwọn ìdájọ́ yìí rèé a fi ń sin lọ́wọ́ ọba ni ọlọ́run wá pé bẹ́ẹ̀ ṣe

àwòṣẹ́kà fi kúfrihim ihe, ń ṣe èméjì níbi ìjẹ́kèfèrí wọn ó tún ṣe èméjì níbi ìjẹ́kèfèrí àwọn ẹlẹ́bọ àwòsọ́ hahamad habahu àbọ́ òun fi òun sọ wípé ojú ọ̀nà wọn náà lálàáfíà irú ẹni bẹ́ẹ̀ di kèfèrí ọba ìsìláàmù rẹ jẹ́ ajẹ́pọ̀ gbọ́dọ̀ mọ̀ ta ní ń pè lẹ́lẹ́bọ bó ṣe gbọ́dọ̀ ta ní pè ní mùsùlùmí tó ṣe gbọ́dọ̀ pé ẹni tí ò kí ń ṣe mùsùlùmí ní mùsùlùmí bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ bó ṣe jọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ dámù sí náà ló jẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ dámù kéèfè rí máa kò yàtọ̀tọ̀ síra wọn rárá ẹ̀ tí ó dásán àwọn onímọ̀ mú apá kan tí ó papá kejìlẹ̀ àwọn olóṣọ́nà níjà apá méjèèjì àwọn al-Murji'a wal-Khawarij a ń padà bọ́ wabẹ́ insha Allah ṣe bí bẹ̀rẹ̀ láti wà iná Ibadallah nawaqidul Islam la Muhammad bin Abdul Wahhab rahmatullah lamowa lórí kí náà pè ní islam mo rò pé wallahi ìtẹ́yẹ bá ṣe gbọ́ ta'riful islam yé pé al-islam huwa al-istislamu lillahi bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'ah wal-bara'atu min ash-shirki wa ahlihi tẹ́yẹ bá ti lè gbọ́ yẹye àfá ẹ̀sìn tí ń yé yẹn nìyẹn ìwọ tó bá ti lè gbọ́ ilé iye mọ̀ wípé ọ̀gbàgbọ́ yẹ tán pè ní islam o gbàgbọ́ yìí nǹkan tán pè ní islam ni ẹ ìwọ tó bá ti lè gbọ́ àwọn eléyìí o mọ̀ tán pè ní islam náà èyẹ gbọ́dọ̀ mọ̀ nǹkan tán pè ní islam dáadáa náà nítorí pé ìtumọ̀ aslama ìtumọ̀ rẹ̀ ní istaslama fàhúwà istislamu lillah òun náà wá ní ìjúpájú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run bá jazakumullahu khairan kájúpájú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run bá òun náà pè ní Islam pẹ̀lú káti pẹ̀lú pẹ̀lú kágbà ọlọ́wọ́n ba lọ́kan pẹ̀lú tàbíìdù ọlọ́wọ́n ba bákanáà ká ní ikhlas ká ní ikhlasul ibadati lahu duna siwa ká jẹ́ ni tí yóò ṣe ìbádà wa ìjọsìn wa ká sí àfọmọ́ rẹ̀ kúò níbi ká pa nǹkan mí papọ̀ mọ́ lọ́ọ̀bá nínú ìbádà yẹn tàbí ká sí àfọmọ́ ìbádà bóòlù ẹ̀dí máa ń ṣe bóòlù ẹ̀dí máa ń sàrọ̀ máa rẹ̀ ọlọ́wákẹ́ ti àtọ́ṣe àbí àtàìpò gbogbo alamọ̀ pé ìṣe àfọmọ́ ìsìlámù kọ́ nìyẹn torí ìsìlámù ìṣe mọ́tò ẹ́ tá pé wọ́n ní ká sàfọmọ́ ìsìlámù wà lọ́ra kẹjì àtọ́ṣẹ́ àtàìpò pé àrílọ́ àwọn àbàwọ́kalẹ̀ wà láàrẹ̀ tí ò ní mọ́bọ̀rọ̀ iṣẹ́ àfọmá ìbáadà wa ni pé kọjẹ́ sí pé a fọ ẹ̀mí wa mọ́ kúrò níbi kápa nkankan mọ́ papọ̀ mọ́ Ọlọ́run bá nínú ẹ̀mí wa níbi ìbáadà yẹn a ti fọ ẹ̀mí wa mọ́ fọ́lọ́run nìkan nìyẹn bákan náà àwọn iṣẹ́ tàn forí kèríkì ara ṣe ká sí àfọmá ṣẹ́ yẹn fún Ọlọ́run bá nìkan kọjẹ́ pé bákan náà ká fọ àwọn ọ̀rọ̀ ẹnu wa tàbí jọ́sìn fọ́nà ọba ká fọ ọmọ fọ́nà nìkan kó jẹ́ pé àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run nìkan la máa sọ fún a ní sọ ọ̀rọ̀ yìí fún ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba a fọ ọ̀rọ̀ yìí mọ́ ikhlas a mọ̀ ikhlas ọ̀nà mẹ́ta ló pín sí tàbá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè rè lónìí pé kí

ìdánpẹ̀ ní ikhlas ọ̀nà mẹ́ta ni ikhlasu níyà lọ́sọ́ yẹn kó jẹ́ pé àníyàn wa èròǹgbà wa tàà fi ń ṣe ìbádà ìjọsìn tàà ń ṣe káfọ̀mọ́ fọ́lọ́run bá ká má fi wá nǹkan kan míyàtọ̀ fọ́lọ́run àfi wá yọnú ẹnìkan àfi wá kẹ́nìkan rí wa gẹ́gẹ́ bí ẹni tí ń sin lọ́wọ́ bá àdẹ̀ fi wá ayé ó dẹ̀ lè rí ohun

wàláì kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kásà láti jọ tí ń o business center ni wọ́n kọ́ o ẹ̀mẹ́jì àtẹ́ra náà jẹ́ bá mọ̀ business center ni mọ́sálásí tẹ́ ń kọ́ ilé àtà láti rí tó ti máa kórí àwọn ìyàbábẹ́ tó lórí náà so

irú ẹni báyìí mustekbir la ń pè olùṣègbéraga sọ́lọ́wọ́n bá ní ẹni tó bá wá jupájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́wọ́n bá ọgbà fọ́lọ́wọ́n bá ó tún wá ń gbà fẹ́lò méyàtọ̀ fọ́lọ́wọ́n náà ó tún ní nǹkan ní ìtọ́papọ̀ pẹ̀lú lọ́wọ́ bá onápè ní mushrik ọ̀sẹ̀ bọ nírú àwọn báyìí kò yí báyìí nìsìn ilé pè ní Islam tọ́dẹ̀ pè ní tawhid òun náà ni ifradullahi jalla wa ala bil ibada ká sí ọlọ́run ọba lọ́kan pẹ̀lú ìjọsìn kọjẹ́kọ́lọ́ nìkan láàmà jọsìn fún pẹ̀lú wípé kájẹ́ wípé ọlọ́run nìkan lọba táàmà fún wa kájì mẹ́ta papọ̀ mọ́ ọlọ́run ọba yìí ní tawhid wa náà 31

àyàfi kama máa sin ọlọ́run ọba wà máa umiru illa liya'budu ilahan wahida ọlọ́run ní àpá wọn láti kankan ju pé kama sin ọba ẹyọ ọba tá ń jọ́sìn fún ẹyọ kan ṣoṣo láti ká jọ́sìn fún ẹnu nìyẹn subhanahu amma yushriku ọlọ́run ní mímọ́ ni fún ọlọ́run ọba ọlọ́run ọba àlékelá mọ́ kúrò níbi ká nǹkan papọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo tí ń dà papọ̀ mọ́ yẹn bi nǹkan wọn yẹn ni pé nǹkan tó fi ń dà papọ̀ mọ́ ọlọ́run yìí ìta àbùkù ọlọ́run ni ọba mọ́ kúrò níbi ó fọ́ra ẹ̀ mọ́ kúrò bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá lè kẹlá mọ́ kú òmì kọ gbarú iṣẹ́ yìí lọ́wọ́ wọn iṣẹ́ tó bá ti ní báyìí ọlọ́wọ́ bá mọ́ tayọkọ́ nítorí pé iṣẹ́ tó dọ̀tí ni ọlọ́wọ́ lè gbá ọlọ́wọ́ iṣẹ́ bídá iṣẹ́ tí ọmọ ni sọ́lọ́wọ́ lọ́wọ́ yàbí ònígbà wa la yaqbalu illa iṣẹ́ ìdìnà ṣíṣe iṣẹ́ tí ọmọ ni sọ́nà ọgbà lọ́wọ́ ẹ̀ wà la yaqbalu illa tayyiba inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́wọ́ ní gbà kankan lọ́wọ́ ẹ̀ láyé àfintọ́má ọlọ́wọ́ ní gbà lọ́wọ́ ẹ̀ láyé àfintọ́má ọlọ́run ní àpá wọn láṣẹ kankan àwọn Yahud àti Nasara àti gbogbo ẹ̀yin mùsùlùmí lápapọ̀ àti gbogbo èèyàn yányá ọlọ́run ní wa ma umiru ọlọ́run ní àpá wọn láṣẹ kankan illa àyàfi àṣẹyọkà péré liya'budu Allaha kama sẹ́lọ́ ọba mukhlisina lahu ddin lẹ́ni tí ó sì àfọ̀mọ́ ìbádà àwọn fọ́lọ́hun nìkan tí wọ́n ní dànkan mí ìpapọ̀ mọ́lọ́wọ́ bá mọ́ nínú ìbádà

ṣebí tẹ́rí orin tó jẹ́ àkọ́kọ́ sẹ́ndì náà lórí whatsapp ní ẹbí kọ́kọ́ bínú jìbí tí orin ìdánù pé à ah, irú ní ẹ̀jákùjákù lélẹ̀ yóò ti tó yẹ mìta dánù tí ẹmọ́sá gbọ́n tẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ a mi pé ẹ̀dàkọ̀ jẹ́ kí n

dákùn orin tí ó sẹ́ndì èmi ti bínú nìyí tí ẹ̀ dákùn bá tún sẹ́ndì padà nígbàtà tí gbọ́n tó sọ ìjágbó orin òun náà so n bá fà bújẹ̀ kíná wallahi ìntà sọ pé ń sọ ọ̀dá àbújẹ̀ kíná wá tí ó ń pè ní tí ń sọ ní pé Ahmadu o dákùn má bínú o ka ìwọ lọ́lọ́run o ilé tó

ìmú ìjẹ́ gbọ́ wà láì mọ́ ọ̀bọ̀ àgbákẹ̀ni jíjẹ́ ń kọ́ ó ní wọ́n tó bá ń gbórin yìí tó bá takò látàrí rẹ̀ ó tí ìdára kọlọ ní pé wà rùkọ́lọ̀ nǹkan bẹ̀ ìwó gẹ́gẹ́ lọ́lọ́un wà Onye mọ́ fọ́nà bàbúrà ẹ̀yìn bẹ́ndí onítúfí orí ọlọ́run bí wàláì tẹ́yàn bá tara ẹ̀ lókù Súfí nǹkan náà dáradá ni ibi láti wá rí ìkàtọ́ ń pẹ̀lẹ̀ láàfà súnnà ọwá bẹ́ẹ̀ ṣe kó ma Súfí lọ́wá pè pọ̀ àbábáwọn ṣe wà sí ìdí kó ma ẹ̀dàkùn sáfà súnnà ni ṣòlúlì ẹ̀ tọ́gbàkọ́lọ̀ ń bẹ lára gbogbo ọgbà kí microphone tí mo mú lọ́wọ́ yìí tó jẹ́ kọ́ máa dún ọlọ́run ní bẹ̀m̀bẹ̀ ẹgbà àwọn olùyọ́sọ wípé wọ́n sọ pé gbogbo tí ń bẹ pátá fáàmù yìí tó jẹ́ kọ́ máa fẹ́ ọlọ́run lọ́wọ́ àánú ẹ̀ tí fi ń fẹ́ tí ò ti sọ́lọ́ ń bẹ̀ mọ́ kò ní fẹ́ ẹ̀ tí gbọ́rí ẹ̀ mọ́ tán pè ní tẹ́lẹ̀ ni mo fi ọlọ́pàá búra ìtẹ́ǹpè ní tẹ́lẹ̀ àánú súfì gbogbo tó rí tán fún wọn wọ́n ń dààmú ni wàláì mọ́fọ́lọ́pàá búra wọ́n ń dààmú rẹ̀ kí wọ́n sàlàyé ìgbàtán in tí àkíkọ̀ tẹ́rbíyà kan sọ fún yí gbogbo tán fún ọpẹ́ kọ́ lọ́fà yẹn wọ́n fẹ́ kó ní rẹ̀ dàrú ni in tí tẹ́rbíyà gẹ́gẹ́ sí pé tẹ́fẹ́ sọ fún ní gbogbo nǹkan lọ́lọ́m fún fi ọlọ́mà búra ẹ̀kọ́ lọ́nà òfin búra yìí tẹ́rbíyà gẹ́gẹ́ ìdẹ́gbẹ̀ tẹ́rbíyà gẹ́gẹ́ ni pé wọ́n fẹ́ fún ọ ní tẹ́rbíyà pé

dóní gẹ́gẹ́ ń pè ní hanafiya òun náà ni nílà anábì ibrahim alayhi salatu wassalam ẹ́ ìlànà anábì ibrahim ni kí ni anábì ibrahim òun náà ni tawhid kájẹ̀ bọ́pá bọ́sẹ̀ kú lára àwọn ẹlẹ́bọ àti ẹbọ tí wọ́n sìn eré ìta bá dédé apadà masàlẹ̀ fún wa insha Allah ta'ala wa yuqimu as-salata wa yu'tu az-zakata kada ma fu kada ma yọ zaka wa dhalika ọlọ́run lè ta kàí dínú kọ̀yíma wàdálíkà dínul qayyima ó lẹ̀sì tó dúó dédé òun ni ẹ̀sì tó tẹ́gẹ́ ni a jẹ́ pé tó bá ti lè yàtọ̀ sí eléyìí ẹ̀sìn wọ́n ní jama ẹ̀sìn tí ó dúó dédé ẹ̀sìn burúkú ẹ̀sìn jákújákú ni tawhid òun lẹ̀sì tó dúó dédé wa dhalika dínul qayyima eléyìí ni ẹ̀sìn tó dúó dédé tọ́nà ọba ní kílọ́gbà bákanáà nínú suratu suratu Yunus ah suratu Yusuf ọlọ́wọ́ bá ní inil hukmu illa lillah ìdájọ́ lórí gbogbo nǹkan bí nǹkan ṣe rí kò sí lọ́wọ́ ẹni kankan àyàfi lọ́dọ̀ ọlọ́wọ́ bá amara alla ta'budu illa iya ọlọ́wọ́ bá parí láti pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan mí àfún ọlọ́wọ́ bá nìkan amara alla ta'budu illa iya ọlọ́wọ́ bá pàṣẹ pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan mí àyàfi ọlọ́wọ́ bá nìkan ذلك ka القيم ọlọ́ ní tàwíìdù yí gẹ́gẹ́ òun ni àdínù kọyì òun lẹ̀sì tó dúó dédé ẹ̀sìn tó dúó dédé nìyẹn ẹ̀sìn tí ó máa mú gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí ẹ̀ dúó dédé ni tí ò ní mú yẹ̀wọ́ ìbádàlọ́ gbogbo ẹnikẹ́ni láyé tẹ́ ẹ bá rí tí ò mójú tó tawhid ẹ mọ̀ pé ẹ̀sìn tó wọ́ nípa àwọn èèyàn sí sọ́hàwàlálà nínú àyà yìí lókè ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní inil hukmu illa lillah ìdájọ́ bí nǹkan ó ṣe rí ìdájọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ ṣe ìdájọ́ gbogbo nǹkan nínú dájọ́ ọlọ́wọ́ ọba òní pé ká mọ̀ sàárẹ̀ á sí àbá ní ṣe in hukmu illa lillah nínú dájọ́ ọlọ́wọ́ ọba ni pé irú ṣòro tó wà ń bẹ̀ yìí kò wà nínú ṣòro lásìkò yìí àbí ẹ̀kọ́ ni ìdájọ́ ọlọ́wọ́ ọba nìyẹn yóò ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ in hukmu illa lillah ìdájọ́ ọlọ́wọ́ ọba ni kíkẹ́ fèrí máa bẹ lórílẹ̀ ayé wọ́n máa bẹ àbúwà ní máa bẹ ìdájọ́ ọlọ́wọ́ ọba ni kí mùsùlùmí máa bẹ wọ́n máa bẹ àbúwà ní máa ọlọ́run fi sàmẹ́wò ni alhukmul kọ́dárí nìyẹn alhukmul kọ́dárí alkauni ìdájọ́ náà bàbá kíkí ní ìbáyìí máa bẹ torí pé innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun kò yí báyìí nìsìn ọlọ́wọ́ bá fẹ́ kọ́ bẹ ní fi ń bẹ tí ọlọ́wọ́ bá fẹ́ kò ní sí ma sha Allahu kana wa man lam yasha lam yakun wa ma

ẹ́ pàmẹ́tẹ̀ṣẹ̀ ùn gbogbo tẹ́ ń fẹ́ wò lé tẹ́lẹ̀ ilá ayẹ́ṣẹ́ àlọ́ àyàfi tọ́lọ̀ bá bá fẹ́ bẹ́ẹ̀ tó bá bá mọ̀ sí àtọ́lọ̀ bá mú Rabbul alamin ọba gbàgbánláyé ni ẹ́ al-mashi'atu والحكم الكوني القدري نكيه ان الحكم الا لله تعالوا لله وجماعه بيننا الحكم الشرعي اليه نوفى اليه ننفى تعالوا يا جماعه ẹni tó bá ṣe irú eléyìí yóò ṣe lọ́wọ́ bá ẹni tó bá ṣe irú eléyìí báyìí yóò rí ọnà ọlọ́wọ́ bá ẹni tó bá ṣe lébà wà jẹ́nà ẹni tó bá ṣe lébà ọwọ́ náà ẹni tó bá ṣe lébà ìdí kèfèrí ẹni tó bá ṣe lébà ìdìmọ̀mẹ̀ ní tánú níjàmá ọlọ́wọ́ bá ni inna al-hukmu illa lillah amọ̀rọ̀ alátàìbùdú ilá ìyá nínú ìdájọ́ tọ́lọ́wọ́ bá ní onípọ́lọ́wọ́ bá fàyẹ́ ذلك الدين القيم ọlọ́run ní eléyìí ni ẹ̀sìn tó dúó tọ́ walakinna akthara an-nasi la ya'lamun ọlọ́run ní ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn ò máa wọ́n máa ṣe wọ́n máa ń tó tọ́ walakinna akthara an-nasi la ya'lamuna anna at-tawhid huwa ad-din al-qayyim ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ yí pé dáwà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú tọ̀hídù ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé tàwídù gangan ní ìsìláàmù tó dúró dédé man hakọ́kọ̀hù ẹni tó sọ tàwídù di òdodo ní ìgbésí ayé ara tó mójútó ẹni ẹni wá fi lè sọ tó fi tàwíhìdì orinlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ tí tàwíhìdì rẹ̀ sì jùó irú ẹni bẹ́ẹ̀ ló di mùsùlùmí ẹni tó bá ara láre faqad hakama ala nafsihi bil kufr irú ẹni bẹ́ẹ̀ ti fi ìdájọ́ kófúrú ó ti fi rẹ̀lẹ̀ fún rẹ̀ yẹ huwa alladhi kaffara nafsahu bi

kò tọ́ fún mùsùlùmí kò ti tó fún pé in sin lọ́wọ́n bá nìkan àyàfi kó jẹ́ sí pé yóò ma bọ́pàbọ́sẹ̀ kún bí ẹbọ náà kò ní tó kájọ pé yẹn sin lọ́wọ́n nìkan ṣùgbọ́n yẹn tó wá bọ́pàbọ́sẹ̀ kún bí nǹkan mí ẹ̀tọ̀ fọ́lọ́wọ́n bá kò tó fún à nígbà wọlé kò tó ó dìgbà tó bá tó bọ́pàbọ́sẹ̀ kún bí nǹkan kú yóò dẹ̀ ní sọ́kàn pé nǹkan yìí ìbàjẹ́ ni pé tí ó dání ó dẹ̀ gbọ́dọ̀ pé àwọn alìmùsìríkú ó gbọ́dọ̀ pè wọ́n ní kùfàr ẹ́ ó sì gbọ́dọ̀ máa kórìíra wọn kó dẹ̀ máa bá wọn sọ̀tá iléyìí báyìí ó jẹ́ lórí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ọ̀tá ọ̀tá kí ló mba bá wọn ṣọ̀tá nítorí pé bọ́ lọ́wọ́ bá ṣọ̀tá kí ló dé wà ọlọ́wọ́ bá ẹni bá nífẹ̀ẹ́ ẹni ń bá ẹni nífẹ̀ẹ́ ọ̀tá wa ni wọ́n jẹ́ kódà Yorùbá wọ́n ni ọ̀tá ọ̀rẹ́ ẹni ọ̀tá ẹni ni ọ̀tá ọ̀rẹ́ ẹni ẹni tí yẹn bá ó wá ń ni kò lọ́dọ̀ gan ká mọ́ Islam

yùhìbù máa yùhìbùhù lọ yóò máa nífẹ̀ẹ́ tọ́nà ọba nífẹ̀ẹ́ wà máa ń yùhìbùhù lọ àtẹntọ́nà ọba nífẹ̀ẹ́ yóò sì máa kórìíra wà túbù gígbù máa yùhìbù lọ nítọ́nà ọba kórìíra tọ́nà ọba bínú sí yóò bínú sí wà máa ń yùhìbù lọ àtàwọn tọ́nà ọba àdíkẹ́lá kórìíra yóò kórìíra wọn òun ni ìtumọ̀ albara'atu min ash-shirki wa ahli gẹ́gẹ́ bó ṣe bọ́pá bọ́sẹ̀ lára àwọn ẹlẹ́bọ àti àwọn ẹbọ tí wọ́n ń ṣe Ànábì Ibrahim sọ ọlọ́wọ́ bá dékẹ́lá mú níwá nínú suratul Mumtahina ayà ẹlẹ́kẹrin ọlọ́ni qad kanat lakum uswatun hasanatun fi Ibrahim ọlọ́ni ní pàápàá ó ń bẹ fún yín

ẹ́ bàbá rẹ̀ mẹ́mẹ́ ìfọ́lù ìkọ́mìhìn iná búrọ̀ áhù minkum iná búrọ̀ áhù minkum dájúdájú àwa bọ́pábọ́sẹ̀ kú lára yín ọgbọ́pábọ́sẹ̀ kú lára tani àwọn ìjọ rẹ̀ tán jẹ́ lẹ́bọ iná búrọ̀ áhù minkum wà mímọ̀ ka ìbùdúnà min dúnìlá àti tẹ́ǹsí yàtọ̀ fọ́lọ́ọ̀bá ẹ̀rí albara'atu mina shirki wa ahlihi wọ́n bá pọ́pọ́sẹ̀ lọ́dọ̀ àwọn tí ń ṣẹbọ inna bura'ahu minkum ìbọn kọ́ bọ́sọ̀ lọ́dọ̀ àwọn tí ń ṣẹbọ nìyẹn wà mimma ta'buduna min dunillah àti ń tẹ́ṣí yàtọ̀ fọ́nà ọba iṣẹ́ ise ni ẹbọ nìyẹn kafarna bikum kafarna bikum a ṣe kèfèrí pẹ̀lú yín kafarna bikum a ṣe kèfèrí pẹ̀lú yín alkufuru bi tọ́hút ọ̀nà yẹn ni kíyàn ṣe kèfèrí kíyàn sá ìgbàgbọ́ sí gbogbo tán sí àtọ̀fọ́nà ọba àtàwọn kí وبدا بيننا وبينكم العداوة أي ظهر بيننا وبينكم العداوة وتاتي بيسمها لا أني وفلوي كل الله بيسمها جماعة أنقر أني وبما باوشي وبدا بيننا وبينكم العداوة والبغضاء أتدينوا أراني أبدا يودي ما لبين حتى تؤمنوا بالله تيتي يوفي تاني قرصول التوحيد حتى تؤمنوا بالله وحده حتى تؤمنوا بالله wahda jáde padà sórí tàfíìdù ni tẹ́ẹ̀ bá ti padà láyé láyé àdáwọn ọmọ ẹ̀bẹ̀ láàrin wa ni náà eléyìí báyìí ó ní ọlọ́run bá lékẹ́lá jí kó yé wa nínú suratu al-Mumtahina kálẹ̀bà mọ́ àwòkọ́sí dáadáa tọ́rọ fẹ́ kí a rí lára mẹ́rìwá Ibrahim alayhi salatu wassalam náà nínú àwọn ẹ̀rí tọ́rọ bá lékẹ́lá tó ń sàlàyé lórí eléyìí آية كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده آية هو من سورة المجادلة سورة, سورة المجادلة آية 22 الله بعد قرأت صلاة يمين إنه سورة المجادلة آية 22 الله بعد لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر الله بعد لا يلاي إلى النبي وليري عن وإجوكا tí wọ́n nígbàgbọ́ sí Ọlọ́run Ọba àtọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà yu'minuna billahi wal yawmil akhir wọ́n nígbàgbọ́ sí Ọlọ́run Ọba wọ́n nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run Ọba àtọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà yuwadduna man hadda Allaha wa rasulahu kama wá bá ṣọ̀rẹ́ kama wá nífẹ̀ẹ́ almawadda kama nífẹ̀ẹ́ gbogbo ẹnikẹ́ni hadda ó ń bá ṣọ̀tá tó ń gbógun ti Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ kọmọ nífẹ̀ẹ́rú ẹni bẹ́ẹ̀ ó lè ráwọn mùmínì láyé tán nígbàgbọ́ sọ́nà bá tó jẹ́ kí á wala ukanu aba'ahum Ọlọ́run fẹ́ máa sọ báwọn èèyàn ti máa ń sún ma àti bá ti báyìí sí eré rawa já lára wala ukanu aba'ahum ó dà kọjẹ́ pàwọn bàbá kó dà kọjẹ́ bàbá wọn ni aw abina'ahum abawọn ma tún wọ́n bínú aw ikhwanahum abawọn ma ya wọn tí wọ́n jọ bí wọn papọ̀ bọ́lá bàbá kan lọ pàwọn pọ̀ ni àbí yàkà àti bàbá kan aw ashiratahum àbí àwọn mọ̀lẹ́bí wọn wọn ní ma bárú wọn wọn ní ma bá wọn láyé wọn sì ní ma wọn bẹ́ẹ̀ lọ́wọ́ bá sọ láyé nínú al ọlọ́run bá ní mo pẹ̀yí tẹ́ nígbàgbọ́ lódodo látẹ̀tẹ́kìzù àbá àkùn ìṣúwánakùn àwòrìyà ẹ má mú àwọn bàbá yín àtàwọn ọmọ ìyá yín ní ọ̀rẹ́ ayò ẹ má mú àwọn bàbá yín àtàwọn ọmọ ìyá yín ní olùrànlọ́wọ́ yín ẹni tẹ́ ma nífẹ̀ẹ́ ini sahabul kúfùrù ala al-iman tán bá nífẹ̀ẹ́ kúfùrù ju imani lọ tán bá ní ìfẹ́ kúfùrù lókè imani ẹ gbọ́dọ̀ bá wọn ṣọ̀rẹ́ láyé kí lọ́nà ọba àdíjá sọ látẹ̀tẹ́kìzù àbá àkùn ẹlẹ́kùn bá tí èyàn bá yanjú ti bàbá rẹ̀ tó yanjú ti àwọn ọmọ ìyá rẹ̀ kí wá lọ̀rẹ́ ń ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀rùn rẹ̀rùn kí lọ́kẹ̀ ní pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ lọ́hùn lọ́hùn àní bàbá àti bàbá àtàwọn ọmọ ìyá lélẹ́ yìí tí wọ́n lágbára ju ọ̀rẹ́ lọ ọlọ́run ni ẹ má mú wọn ní àwòlíyà ẹ má mú wọn ní ọ̀rẹ́ yín ẹ má mú wọn lólùfẹ́ yín ìní sahabul kúfùrù alẹ́ ìmán tí wọ́n bá nífẹ̀ẹ́ kúfùrù ju wa man yatawallahu minkum ọ̀rọ̀ ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe wà láhù pẹ̀lú wọn nù yí ẹni tó bá bá wọn sọ̀rẹ́ nù yí fa ulaika humu zalimun ni ẹ àwọn alábòsí ni ẹ àwọn tó bá ṣe báyìí kọ́nà bá kó sọ wakú mẹ́ bákanáà nínú ayà mi ọlọ́ni yáyọ́ lẹ́fínà àmànù ọlọ́ni gbogbo ẹni tẹgbàgbọ́ la tattakhidhu aduwwi wa aduwwakum awliya ẹ má mú lọ́rẹ̀ẹ́ látẹ̀tẹ́kìdù ilé ìbáwà nínú sọ́rọ̀tù mọ̀tẹ́hìnà ayà alákọ̀ọ́kọ́ ya yọ lẹ́bínà àmànù ọlọ́ni mo pẹ̀yìn tí a nígbàgbọ́ lódòdó látẹ̀tẹ́kìdù ẹmà mú àdúwì ọ̀tá èmì ọlọ́ọba tálọ̀tọ́ ọlọ́run náà ẹ́ àwọn ìmùsìnkú àwọn wádà ṣe ti pé ọ̀rẹ́ ẹ̀rí ká mọ̀ wọ́n báyìí ẹ̀rí ni

nítorí àsìkò wa ìsìláàmù tá ń wí yìí mo sọ fún àpó láwọn tó ń bà jẹ́ èyàn lè wọnú islam qad yadkhulu al-insanu al-islama èyàn lè wọnú islam lakin yartakibu ashya'a tukhrijuhu min al-islam ṣùgbọ́n tí ó padà wá kó sí àwọn islam ó lè wọnú islam kó di musulmi

ó ń pọ́yà lórí ara rẹ̀ bóòwò lòun ò ní dẹ́lẹ́bọ ẹ́ nínú àyà wọlọ́wọ́ bá dẹ́gbẹ́ fún wa ní òní pa ilé ìbáyìí Ibrahim àyà tó wà nínú Ibrahim àyà 35 ọlọ́wọ́ Ibrahim ọlọ́ni wàjẹ̀ wà bá níyà àná ìbúdàl asnam kama sí ẹbọ wàjìnúbẹ̀ni wàbàníyà àná ẹ̀bùdàn asnam ará Ibrahim bẹ ọlọ́run ba báwo wá ní ìwò ṣe ní máa bẹ ọlọ́run ba lórí ara ti ẹ tí wọ́n rò wípé ibi tí wọ́n ti bá sílámù dé ibi tí súnà ti yé wọ́dé yìí ọmọ wá gbé ara rẹ lọ sí gbogbo ibi tí ó ti lè parun bá wọn ó ní ti láti fáírọ̀sì lára tí wọ́n bá gbé fáírọ̀sì tó burú jáde wà lọ sí o lè má balance virus yẹn mọ́ tó fi kú wà jùlọ bẹ́ni wà bá níyà àná ìbúdẹ̀ ilẹ̀ bá gbẹ́mì jìnà àti àwọn ọmọ mi kúrò níbi ká máa sí òsà rabbi innahunna adlalna kathiran minan nas ọlọ́wọ́ bá o àwọn òsà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbàtí ànábì Ibrahim alayhi salatu wassalam tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣẹbọ ó rí ọ̀pọ̀lọpọ̀ ẹbọ tí ń ṣẹlẹ̀ láwùjọ àtọ̀pọ̀lọpọ̀ àwọn tí Ọlọ́run bá fi fìtínà kẹ pẹ̀lú ká máa ṣẹbọ yìí khashiya ala nafsi yìí wá kó bẹ̀rù bá ẹ̀yìn ẹjẹ́ káwọ́ bá ṣe pọ̀tó láwùjọ tiwa iná ẹwọ bẹ́ bọ́ ṣe pọ̀tó ẹwọ báwọn tí ń ṣẹbọ ṣe pọ̀tó ẹ̀dàkùn báwọn ni

ọmọ yìí pé al'insanu basharun èèyàn abara ni wá wàlẹ̀bí na wákọ̀ ìrìn fi ṣírkì basharun àwọn tán kó sẹ́bọ̀ yìí náà abara làwọn náà abara bí tí wá làwọn náà wàl'insanu la yuzakki nafsa èèyàn ò lè fọ́ ẹ̀mí ara ẹ̀ mọ́ wípé ya nǹkan báyìí ò èèyàn lẹ́tọ̀ọ́ ó dẹ̀ tọ́gbọ́n rẹ̀ jọ́rọ̀ yẹ̀ léyàn lórí kí ẹ máa páyà lórí ẹ̀sìn rẹ̀ akthar mimma yakhafu ala nafsihi wa ala malihi wa ala hurmihi ju bẹ́yàn ti máa páyà lórí owó àti fún ẹni fún alẹ́ méjì tábílẹ̀ ìwò ní débẹ̀

èyàn gbọ́dọ̀ máa sá èyàn gbọ́dọ̀ máa níbẹ̀rù lórí báwo lẹ́sẹ̀ ò ṣe níbàjẹ́ jù bẹ́ yóò ṣe máa níbẹ̀rù lórí owó rẹ̀ lọ bẹ́ yóò ṣe máa níbẹ̀rù lórí ẹ̀mí rẹ̀ lọ bẹ́ yóò ṣe máa níbẹ̀rù lórí ọmọlúàbí rẹ̀ lọ kò yí báyìí sí a gbọ́dọ̀ máa expose ẹ̀sìn wa sínú fitna a gbọ́dọ̀ máa expose ara wa a gbọ́dọ̀ máa gbéra

tí ẹ̀mí bá dẹ̀ ti ní sẹ́yìn tí nǹkan bá kílé ń dàmú ẹ̀mí wàhálà ti báyàn ẹ̀tí ọ̀nà sáà ẹ̀rẹ́ lómi lónìí yóò mọ̀ wá pé àfá ẹ̀yìn nípa ọ̀rọ̀ kúnlẹ̀ ilẹ̀ ni mo tó fẹ́ kẹ bá mi yanjú ẹni ó ti gbọ́ òjú ni wà

so ẹlòmíì tí lọ gbọ́ àwọn òrújú nípa arọgbà lónìí wàláì ẹlòmíì tí gbọ́ òrújú nípa ṣòkòtò ẹlòmíì gbọ́ òrújú nípa ẹ̀há nípa ọ̀rọ̀ manhaj nípa ọ̀rọ̀ dáwà nípa ọ̀rọ̀ àkídà tó tó pàtàkì wàláì ẹlòmíì <laughs>

al'asùlù khamis àwọn èèyàn ti yàmà láwùjọ wáyìí wallahi ìdáwà dojúrú nǹkan dé ẹnìkan ló gbé tíra kan jáde fáfá wallahi orí ẹni tán wí orí rẹ̀ ti dàrú gan wallahi ó jẹ́ ń da orí àwọn èèyàn rú wọ́n ni ẹ́ wọ́n ni ká mọ́ borí bí díà ṣe wọ́n ni àgbẹ́ olórin sọ ó ní ọya ẹ pàlà sí ibi tẹ́ ti ní ká mọ́ jẹ́ kò tó ń bí díà bí ẹ̀yà inú tíra ọba lọ gbé òsìrù sí ilẹ̀ máa mọ̀rù jáde ó ti mọ̀pá àbọ̀ ọmọ ibi tí ó wà mẹ́ ọwá ní ẹ̀fàdà síbẹ̀ ẹni kò sí ilẹ̀ wàláì kódà al-aslul khamis ni ìpìlẹ̀ lẹ́ẹ̀karùn lọ́wọ́ àwọn tíra tó gbé jáde yẹn al-aslul khamis nínú usulu sunna imam ahmad àwa ní àwọn àsábòdà wà ẹ̀kẹ́sí oníbídíà ní jẹ́bẹ̀ oní wàláì mú fi ọlọ́ọ̀bá búra ọ̀rọ̀ bídíà lọ sọ ẹ̀kọ́ sẹ́ni tó sọ orú ẹ̀ nínú Islam gbogbo alùsúnnà ya yẹnyẹ gbogbo àfáàsúnnà yẹnyẹ tó bá sọ pé àsábùn àwà àfáàlùsúnnà wà ní jẹ́bẹ̀ tí ẹ̀sìn ọ̀bá jà rúmọ́ olójú tálùsúnnà ní jẹ́ àsábùn àwà wàláì ẹ́ ah, nǹkan ti dàrú ọlọ́run ọba yóò sànú ọwà lọ́ì ṣẹ̀rí èé ilé ìtẹ́ òmùta káàkiri yìí ilé yìí iṣẹ́ sí wà lọ́ì tó bá jẹ́ pé èyún lẹ́fẹ́ mọ́ ẹ̀sìn ẹ tó pọ̀ wà lọ́ì èmi sọ fún gbogbo tí àwa ń wí pátá yẹnyẹn gbogbo táwọn wí yẹnyẹn a jáde lórí táwọn wà lórí ẹ̀ tó bá dàbí tó bá fẹ́ rújú ọ̀rọ̀ Sheikh Rabi' la máa ń sọ pé baynana wa baynakum kutubu salaf láàrin wa pẹ̀lú yí tó bá yẹ kọ́rọ̀ ẹ̀sí fẹ́ rújú manhaji fẹ́ rújú usulu fẹ́ rújú tún tíra àwọn sálàfún bẹ jágbéjáde láìjọ́ tí mo ti ń ka tíra láyé ìrẹni tó lè bọ́

ka ṣe gbéraga o wallahi ìmọ̀fọ́lá bàbúra tàbá bẹ́bí tẹ́ ẹ̀ká bá káwọn èèyàn bá fẹ́ rú àwọn èèyàn lójú sọ àwọn èèyàn nù a sọ fún ọ wípé dìbò ásùkùn dọ̀hílà ẹrù yí kéré ẹ̀rẹ́rùdì nínú mà ẹ̀rẹ́rùdì rárá wallahi ọlọ́wọ́ bó o <laughs> lọ manhaju ali sunnati jama'a to clear wallahi mo fọlọ́ bàbúra manhaju ali sunnati wal jama'a to clear ni kò sí èméjì mẹ́ ìwọ tó bá mọ̀ yí pé nke ó dá fi yato ń tàn wí se ṣe jẹ́ mo fi ọlọ́run àbúrà to ba kọ́ ní tíra ọ̀sẹ̀ méjì ò ti pé ń fọ́ tọba fi ló kọ́ ní tíra ń kọ́ tíra tọba sọ níwàtí ń sọ níwàtí ẹ má jà mọ́nà àjùrú máa wọ̀nyàn lójú làwọn gbìyànjú là ń gbìyànjú ẹ má jà òsúrù àrùsù náà kò ṣẹ́rí ṣẹ́rí mo máa ń sọ fáwọn èèyàn pé wàláì ẹlòmíì jẹ kò mọ súnnà ẹ̀rí ẹ̀rọ pàá ń dárùn gbà sí ajẹ́sòkòtò ayéha ni wọ́n ń pè ní súnnà ni ara súnnà lọ́wà kọ̀sọ̀ ìdárù súnnà ara súnnà lọ́wà bẹ̀kọ̀sọ̀ ìdárù súnnà wàláì ẹni dárùn gbà sí kó gẹ́sòkòtò kọ́ ayéha kó dẹ̀ jórí bídá mo fi ọlọ́run bàbúra ó dà kí bídíà rẹ gbóná ju àwọn tí ọ̀daràn gbà sí tí ògbésògbè tí ọ̀rẹ́ hà lọ àbẹ́yàn kí zikula ìṣàfẹ́ ìní tó yẹ báyìí so gbogbo àwọn nǹkan báyìí yìí ò kọ́ ni àwọn òṣùlù kan ń bẹ tí àwọn olùmọ́ ti dàwánà tí wọ́n ti kọ́lẹ̀ pé àwọn òṣùlù yìí ní òṣùlù àṣùnà tí ẹnú dẹ̀ kò lórí ẹ̀ àwọn òṣùlù yẹn ohun gẹ́gẹ́rẹ́ àfi máa dùsúnà gbogbo ẹnikẹ́ni tí ó bá ti sí lórí àwọn òṣùlù yẹn ẹ mọ̀ pé kèé sáà dùsúnà wàláì níkà ń pàpè mara lásán ni ìwọ tó bá ti sí lórí àwọn òṣùlù yẹn abẹ́yọkà péré náà ni ò sí níbẹ̀ gbogbo yòókù wà lára rẹ̀ ṣùgbọ́n yọkà péré lò sí mẹ́ ìmọ́ mọ́ jọ àwọn ìpìlẹ̀ ilé ìtọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yàn ilé tó jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tí ò bá nígbàgbọ́ sí tí ò bá wọlé tó bá fi ẹyọ kan péré mẹ́ntárọ̀ka minha khosla mẹ́ntárọ̀ka minha khoslatan ẹni tó bá fi ẹyọ kan lẹ̀ náà òṣù ní ẹyọ kan péré Imam Ahmad ti ka 50 òṣù ní 50 tó bá fi ẹyọ kan lẹ̀ oní 49 ó wá fi lam yu'min biha ó nígbàgbọ́ sí wà lam yaqbalha ọ bá wọlé falaysa min ahliha ó sínú àdìsúnà ẹyọ kan àbá tọ́bájẹ́ ọkàn ni tọ́bájẹ́ ìpé tí è bá ti máa máa jùlọ sọ̀rọ̀ yìí tó ń kúwọ́n sọ pé eh, ẹyọ kẹrin tẹ́ ọkàn náà ló kó sí mélòó wà lọ́dẹ́ kíǹkà mélòó ni dẹ̀lú kí ni ẹ̀rí pé ọgbọ̀dọ̀ pé mélòó ọya mélòó lọ́gbọ̀dọ̀ pé mélòó lọ́gbọ̀dọ̀ pé ẹ̀rí pé ẹnu wò ní márùn-ún ẹnìkó ni mẹ́ta ẹnì kó ní mẹ́wàá ẹ̀rí pé wà láì kò sẹ́nì ẹnu ò lè kò because in tí ò tẹ́rì fún lẹ́ ń sọ ìwà béèrè pé ọ̀dà gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé gbogbo àwọn òṣìlú ló pé lára rẹ̀ pátápátá ṣùgbọ́n ẹnu mọ́ ni pé ń bú àwọn sọ̀hábà ẹ̀ sì gbé wọn sí pé sáàdù súnà ní náà gbogbo òṣìlú ní màmẹ́ lára rẹ̀ wọ́n lè ṣe ẹ̀yìn ọparí ẹgbẹ́gbẹ́ gbogbo sùúrù ní bẹ lára rẹ̀ gbogbo nǹkan dáadáa ní bẹ rẹ̀ ẹnu mọ́ ni pé ọ páwọn àwòlíyà àwọn wòlíì wọ́n nímọ̀ nípa kọ̀kọ̀ kí ni ẹ súfí ṣíẹ́yìn àwọn méjèèjì ni ṣíẹ́yìn ni ni gbogbo yóò pèsè lára kẹyìn náà ni usulu ahli sunna usulu ahli sunna usulu ahli sunna ke yawon èèyàn òun sì ni àwọn ń gbìyànjú táwọn pèpè sí tàbí pa wọn sórí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni àná ṣe wà lórí ẹ̀ náà báwọn ẹni àná ìtànpè ní sàlàfíà ni, tọ́bá ní sàlàfí sẹ́mẹ̀ ìtànpè bẹ́ òun lẹni tí ń rin ojú ọ̀nà àwọn sàlàfí

a gbọ́dọ̀ gbé gbogbo manhajù ẹ gbogbo àkídà rẹ gbogbo wùsùlù rẹ a gbẹ̀ṣẹ́gbẹ̀ báyìí táà bá ti rí tó jọra wọn a àmàr habat anta sálàfì sálàfì ni ọ tí ó bá jọra wọn ọ̀n tara rẹ tó ráwọn kọ̀wárìjì náà ń pera wọn ní alùsùnà àbí àwọn ṣíà náà ń pera wọn lálùsùnà kódà wọn ṣe ni wọ́n kéèsì ìdíà al'ibratu bil haqa'iqi wal ma'ani la bil alfáàdì wal musammayat in ta fẹ́ wòye sí in ta in ti dájọ́ ń bẹ lórí ẹ̀ alhaqa'iqu ni kí ni pàápàá in tó ń pàtì mẹ́ra rẹ̀ kí ni pàápàá rẹ̀ lára rẹ̀ gan in jójòdòdó lára rẹ̀ wal ma'ani tí túnmà rẹ̀ ń bẹ lára rẹ̀ la bil alfáàdì wal musammayat kéèsì àwọn orúkọ tí yẹn kò sẹ́ni tí ó lè pẹ̀rẹ̀ orúkọ tó dáa kéèsì gba orúkọ tó ń pẹ̀rẹ̀ rẹ̀ yẹn ni ìpẹ̀rẹ̀ lórúmọ̀sọ́kólùmọ̀ ni ọ́

so kọ́lọ̀ bá kó sànú wa insha Allah ìdí náà ni aláǹfààní àti dúró sí lónìí à eléyìí tí a ń sàlàyé ń sìn ní ìpìlẹ̀ yìí òun náà ni pé à kí ni wọ́n ń pè ní nawaqidul islam gangan kátọ́wà bọ́ sí di anaqidul awwal kí ba islam jẹ́ anaqidul awwal tàbá sàlàyé yẹn tán abọ̀sẹ́lẹ̀ kejì abọ̀sẹ́lẹ̀ kẹta insha Allah ààdẹ̀ ní kánjú nítorí wípé kìí ṣe wípé a fẹ́ gbìyànjú àti kánjú dákírà alẹ́ afẹ́ kagbọ́yé ni afẹ́ kó nílapa ní inú àgbọ́yé wa a dẹ̀ fẹ́ kí nǹkan kó rinlẹ̀ ní ògbésí ayé wa tí tó dòdó fi hàn ní man àwọ́dà gbẹ̀rẹ̀kẹ́ tó bá ń tó dòdó ẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́lá ní gbogbo ilé tàà ń ṣe yìí àwọn ìlàríta sàkalẹ̀ asọ́kalẹ̀ walitẹ̀stẹ̀bíná sẹ̀bílù mùjìrìmí walitẹ̀stẹ̀bíná sẹ̀bílù mùjìrìmí kójú ọ̀nà àwọn ọ̀daràn nínú ẹ̀sìn kójú ọ̀nà wọn lè kíyà sáwọn yẹn kójú ọ̀nà àwọn ẹni òdodo kó lè kíyà sáwọn kó mú ẹnìkan ká wá dúró lórí àgbọ́yé súnnà ọlọ́run ọba má ṣe wá ní ẹni tí ó máa rí ìlànà àwọn sálàf sí pé ilé ti lè jù àwọn olèṣe gbogbo bá ṣe wà lórí ẹ̀ gangan lọ́lọ́run kọ́lọ̀n jí kọ́rọ̀ wà lọ́run láti máa ṣe ọlọ́run má jẹ́ ká lè bomi là á bó ṣe wà ògidì gangan ojúlówó gangan ni kọ́lọ̀n já subhanaka allah bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní báyìí ó kàn àsìkò ìbéèrè àti ìdáhùn inshallah so wani ìkeje wa bismillah naam ìkéde tí ó wà ọ ní kákéde fún wa nípa ilé ìṣègbọ̀nsẹ̀ àti ilé ìṣẹ̀yọ́ tí a ní bùkátà sí nínú masalasi nínú àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ranyàn nínú masalasi tí ó kí masalasi ní o ní ilé ìgbọ́bùkátà méjèèjì nítorí pé nǹkan yìí àwọn nǹkan tó jẹ́ sí pé akírun máa ń kú ń so ìgbà míì wá rí a wà nínú ilé ìjọsìn táwọn nǹkan yìí ó máa ṣe wá àti ní fẹ́ kápá mára a fẹ́ kárí bí láti bí àbùkátà yẹn bá ṣe jókòó la jókòó yìí ó ti ń tóbi wákàtí kan àbàbí wákàtí méjì tàti jókòó yìí nísìnyí ó lè ṣẹlẹ̀ sí wá sí kó mú wa kọ́nà kí jìn bóyá bí tí a ti wá láti wá gbọ́dọ̀ ẹlẹ́kọ̀ọ́ bóyá bí tó jìn náà ni a fẹ́ kí nǹkan yí báyìí ṣẹlẹ̀ ìdàmú báyàn èèyàn mọ̀ wá bí tí wọ́n ti gbọ́ bùkátà yẹn a fẹ́ rí ká níbi ni wọ́n ni wọ́n ọlọ́run bá pọ́n wọn lé gan ọkùnrin lè bọ́ tàǹsì kó wá bí kan tí ó kọjú sí tẹ́nìkan ò ní rí nǹkan ọmọkùnrin tí ó sì máa tọ̀ ẹnìkan ò ní rí rí pé àìmọ́ alẹ̀ bí ó sí bó ti ẹ̀jẹ́ sí pé yìí náà bẹ́kọ̀ ọmọ tó bá bẹ̀rẹ̀ fọ́kùnrin anẹ́bí sallallahu so nígbà tí ò sí ibi tí yàn ti lè farapamọ́ sínú anẹ́bí so àti lè farapamọ́ sí bá ti wà agàrà kó sí lè farapamọ́ sí òun àbí àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tí ilẹ̀ bá fẹ́ rọ ọkùnrin lè rí ibi kan tí ó jẹ́súkẹ́súkẹ́sú ṣùgbọ́n láyéláyé wọn lè ṣe lẹ́ pẹ̀lú bá ti ṣe kódà àwọn obìnrin tí ò bóra àwọn ẹgbẹ́ mọ̀ so ká mọ́sàn àwọn obìnrin tó bóra àwọn ìyá so a nídi ilé ìgbọ́ a tabawa rẹ̀ tó yẹ pé a ń tí mi lágbára sìmẹ́ǹtì ni mo lágbára mo lágbára kí n fún ní sìmẹ́ǹtì ẹyọ kan a àwọn méjì lágbára ká gbé sìmẹ́ǹtì kan a mo lágbára kí mi fún ní sìmẹ́ǹtì márùn-ún pé èmi nìkan lágbára kí n fún yín ní mẹ́ta méjì àfaragbàbẹ̀ èmi náà rí èmi lágbára simenti ṣùgbọ́n mo lágbára block tààfi kọkì ní yẹn 50 blocks mo ní 20 blocks kódà kọjẹ́ pé a block wàláì ni mo ní wàláì ó kú mẹ́ ni so ní tí mo lágbára ní a ní mo lágbára àti yọ̀ndó owó kódà owó tí ẹ fẹ́ ra simenti 20 bags mo yọ̀ndá fún yín kò sí nǹkan tó burú mẹ́ pẹ̀lú gọ́lọ́ọ̀bá eléyìí làwọn kata need láti ṣe ilé ìgbọ́bùkátà méjèèjì yìí a èmi lágbára ara èmi lè bá yín gbẹ́ kòtò ẹni dì náà bí mo dúró sí òkè èmi wọ́n ní blocks tí ó tó wa fún ilé ìṣẹ̀gbẹ́ méjì tóbìnrin àti fọ́kùnrin wọ́n ní yóò tó 300 blocks bricklayer lẹ́ni tí ń sọ̀rọ̀ akọ́ṣẹ́ mẹ́sẹ̀ bricklayer ni wọ́n so wọ́n ní yóò tó ọgọ́rùn-ún mẹ́ta block láti fi ṣe nǹkan yẹn so a èmi lágbára láti gbẹ́ kòtò mo fẹ́ gbẹ́ sọ́kàwé ni pẹ̀lú gbọ́lọ́run a ní ìdí agbára tiẹ̀ náà so àtorí pé a gbẹ́ sọ́kàwé ibi tí nǹkan yìí tí yóò máa bọ́ sí láti máa tọ́jú ẹ̀ sẹ̀ǹpínú ẹ̀ náà ni a rẹ̀ sọ́kàwé náà a máa a sì dé lórí tó àwọn nǹkan ìlànà ní bùkátà sí èmi ọba yín jáyẹ̀ pẹ̀lú yẹ̀pẹ̀ típà kan ẹ̀fẹ́ chípa méjì á òkúta lè mọ́bà ń já so gbogbo yẹn náà ní bùkátà sí so kọ́lọ̀n bá kí ó dáhùn kọrin kọ̀kan wa lọ́wọ́ kọ́lọ̀n kò fi sínú ìzánù hasana ti wa gbogbo ilé ìta bá ṣe fọ́lọ̀n bá alọ̀dé bá lọ́jọ́ gbọ́dà kí á mọ̀ kò sí méjì bẹ́ẹ̀ àníyàn so wọ́n ní blọ́ọ̀kù ni sí 9 ni so wọ́n ní 6 ti dáa kò yíba ní sí ń gbà tí tí è sí pé ó jù bá nìlá lọ so block 6 náà ti dáa so ẹni tó bá fẹ́ mú block wa ká mú 6 wa ká mọ́ wulẹ̀ mú 9 wa yóò tó wá gbọ́ bùkátà yẹn pẹ̀lú gbọ́lọ́n ba náà ìkéde ẹlẹ́ẹ̀kejì ní àsìkò sókí ká tó kan ìbéèrè àti dáhùn ó ní pé ṣe rí bíta wáyé ó ga díẹ̀ ju àwọn ibi tó kù lọ ayé máàmù tí mo jòkó sí ìlú ọsọ ó ga díẹ̀ kò sì bá súnnà kọ́ dọ́gba pẹ̀lú ààyè ibi tí àwọn tó wà lẹ́yìn rẹ̀ ti máa dúró kírun so nígbà tó fi rí báyìí afẹ́ fọ́ ṣe wá rí pé táìsì lọ́wọ́ ń bẹ̀ yìí àfẹ́ jẹ́ ẹni tí ó bà nǹkan jẹ́ tí ò wá ní tún ṣe ju bí ó ṣe wà mẹ́lọ àbí kó tiẹ̀ ó kéré jù bí ó ṣe wà so afẹ́ fọ́ táìsì yìí afẹ́ lẹ táìsì ní ìmọ̀ tí ó fi jẹ́ dédé bákan náà so táìsì tí wọ́n sírò pé a nídìí fún ibi báyìí wọ́n ní apálí mẹ́ta kọ́ wọ́n ní a ní ìṣẹ́ pálí mẹ́rin ni tí ó láìpé wọ́n ti wáhùn wọ́n ní pálí mẹ́ta àbí sí pálí mẹ́ta àbí mẹ́rin wọ́n ní pálí mẹ́ta máa tó pẹ̀lú ẹ̀sùn wọ́n ní pẹ̀lú skẹ́ẹ̀tì tí wọ́n lẹ̀ méjèèjì náà wọ́n ní pálí mẹ́ta ó tó a nídi sìmẹ́ntì ẹyọ ní sí so a sì nídi owó iṣẹ́ ẹni tí ó bá wà lẹ́ tó bá yẹ pé ààrẹ ni tí ó bá wà lẹ́ lọ́fẹ́ kìí ṣe wọ̀ ní fẹ́ni tí ó bá wà lẹ́ kó gbowó ó dàbí ìsùn balada lórí ẹ̀ náà tó yẹ bá rí sùn ṣùgbọ́n tí ò bá gbowó ni ọrọ̀ òun ni ládá wọn tó fi pọ̀ sí dáadáa ṣùgbọ́n tó bá gbowó tó gba ládá tó tún so àtàbárẹ́ ni tí ó bá wà ṣe lọ́fẹ̀ẹ́ láti ṣe fọ́lọ́run bá òun ló dáa jùlọ tá a bá wá rí àsanwó sẹ́fẹ́ àwọn ìkéde yìí inshallah so ìbéèrè àti ìdáhùn ni ó kàn náà wọ́n ní nínú àwọn òfin àti àwọn in tí ó yẹ kí a nímọ̀ nípa rẹ̀ nípa àwọn ètò wọ̀nyí ẹni tí ó bá fẹ́ ṣèkéde ìdánilẹ́kọ̀ọ́ kan àbọ́fẹ́ pín àwọn ìwé ìpeni sí ìdánilẹ́kọ̀ọ́ kó gbégbá ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ nítorí pé kìí ṣe gbogbo ìdánilẹ́kọ̀ọ́ òun làwá lè pín ìwé rẹ̀ ń bí báyìí ṣe pé gbangba la fi ń sọ yìí nígbà tí èèyàn kọ́ wa mú ìwé ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ràn ní ẹlẹ́ha wa àwọn òní bá wọn pín ihò so àwọn òní bá wọn pín àbí tó mú àwọn tàwọn ẹlẹ́gbẹ́ àbáwọn tí ń pèpè sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ àbáwọn tí ń bá wọn ṣe wá àní bá wọn pín ṣe bá nìsín àbọ̀fẹ́ kéde ìdánilẹ́kọ̀ọ́ àwọn àbá súnmọ́ pọ̀ rẹpẹtẹ nù ní ìwà lọ́ọ̀ ọlọ́run bá kẹwàá pẹ̀lú àwọn àbá súnmọ́ tó pọ̀ tí manhaj wọn dúró hmm? so inú ẹ̀ náà tó àtà sọ pé èèyàn ò lè kéde kìíní tẹ́gbẹ́gbẹ́ pé jàbàtà nìkan ni aláburú láwùjọ wáyé ẹ̀ kámọ̀ tarawa jẹ́ o jàbàtà aláburú ni ọ̀rìjí ni tó ń pe àwọn èèyàn ní kéfèrí tí ó ń pe mùsùlùmí kéfèrí àwọn òní bá wọn ṣèyàn láyé àwádẹ̀ ń gbógun tí gbogbo èèyàn ló dẹ̀mọ̀ pà jálógun kódà kò sẹ́ni tó jálógun tó wa ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn tó ni gbogbo àwọn tí manhajù wọn náà bá tún dúró déédéé náà ẹ́ àwa ò ní bá wọn fán nǹkan yíká in tó bá ti jẹ́ ìlànà àwọn salaf tó píyọ̀ àwọn tí a rí pé wọ́n sì rìn lójú ìlànà yẹn tí dára wọ́n sì ní ṣe pẹ̀lú ìlànà yẹn òun làwá fẹ́ máa rọ̀ wájà láfẹ́ máa pèpè sí wọ́n jẹ́ pọ̀ dáadáa láwùjọ wa kò ní báyìí sí yìí so nítorí ẹ̀ so ẹni tó bá fẹ́ pín àwọn nǹkan ìdánilẹ́kọ̀ọ́ kó jẹ́ kí yá máa rí náà so a máa ń sẹ́ńsọ̀ rẹ̀ ni eléyìí náà ni wọ́n máa ń hájú alùsùnà lọ́wọ́ o pẹ̀lú ògbọ́lọ́wọ́ bá tá padà sàlàyé tá padà délẹ̀ pé alùsùnà máa ń sẹ́ńsọ̀ gbogbo tí yóò bá tí ó bá pèpè sí gbogbo tí ó bá gbé fáwọn èèyàn ṣẹ́rí bá ṣe gbọ́dọ̀ máa ṣe òṣùwọ̀n tá máa fojú wa rí tá gbọ́dọ̀ máa sọ tá gbọ́dọ̀ máa fojú kéde gbogbo nǹkan lọ́lọ́run ìlàfà ká máa fojú wa rí àbẹ́mà kéèṣe gbogbo nǹkan lọ́lọ́run ní ká máa fẹnu wa sọ kéèṣe gbogbo nǹkan lọ́lọ́run ní ká máa fetí wa gbọ́ ọlọ́run fẹ́ ká sọ ìtì nínú àwọn tí ó ma gbà wọlé síbẹ̀ tó ní kéjẹ́ rí tí ń wọlé sí tí àti tó jú rí àti tí ìyẹn rò ó ní nílapa lórí ẹ̀mí o ẹ́ so máa gbọ́n tí ó dá kí nǹkan tí ó dá máa nílapa lórí ẹ̀mí rẹ̀ tí nǹkan tí ó dá bá fi lè gbá bí wọlé yóò nílapa lórí ẹ̀mí rẹ̀ ó ṣeéṣe ká máa fọ́ kọmárìbì mọ́má títí lọ́jọ́ gbẹ̀rẹ̀ so wallahi manhaj sálàfù ni ó clear so inshallah ta'ala ọlọ́run abẹ́lọ́run bá kó fún wa ní ẹ̀mí gbogbo láti lè ṣiṣẹ́ ọlọ́run bá pẹ́ kó dẹ̀ fún wa clear gan inú mi máa ń dùn pé manhajù sálàfù clear àkọọ́lẹ̀ ẹ̀dẹ̀ ń bẹ pẹ̀lú gọ́lọ̀ ẹ̀rí táwọn ọmọ wá fún yín àkọọ́lẹ̀ àwọn imam ahmad àkọọ́lẹ̀ àwọn imam al-barbahari àwọn imamu àwọn imamu al-lalakai àwọn ibn abi aasi eh àwọn al-imam al-shubaydi àwọn afa sunna jankan jankan àwọn al al-baghawi àwọn alìmọ́mù tọ̀háwì àwọn àkọọ́lẹ̀ wọn lámàmú wá fún yí tẹ́mọ̀ rí pé báwo ni alìsúnnà kí ni manhajì wa kí ni usúlù alìsúnnà tí ò rújú tí ò kò rújú rárá tó a sì ní fi gbákanbọ̀kanú òyí bá ní sí bọ́bá yìí ṣe rí náà láàmà gbélẹ̀ pẹ̀lú gbọ́lọ́wọ́n bá a sì máa ṣàlàyé ẹ̀ bọ́bá ṣe rí à ní dáwọ́bù kankan Islam èsì tí a

àní ń bẹ́nu ànẹ́bí ọlọ́run ànẹ́bí ní lọ́jọ́ gbẹ́dà tí a máa nẹ́bí ní kò rí èrò kẹ́kẹ́ lẹ́yìn òun nìkan lórí rẹ̀ òun ni kò mọ́ dáwà sí àbí kò ní òṣìlúkù dáwà wíbẹ̀ kagbọ́ kàmàbí tààtù ọ sí ọlọ́run bó sànà ìbéèrè àti dáhùn nam number one two three four five this is number one six malikun santo lọ́wọ́ nípa ibi àwọn ọmọ bá tí ọwọ́ ibi àti báwọn ọmọ ìjẹ́ mùsùlùmí àti ìpa ọmọ ní ọ̀pá tí ọ̀pá ìlú jẹ́ lórí ìgbé ìgbé ìjọ́sìn ni àbí gbogbo orílẹ̀ ní oṣùgbọ́ mẹ́sàn-án bá lọ sọ́dọ̀ ọjọ́ tó rẹ̀ pé àwọn ẹ̀kọ́ fúlàwẹ̀ tó fúlàwẹ̀ bí ìbájẹ́ lórí wọ́n wà ní ìmọ́lẹ̀kọ̀ọ́ lórí ṣe àkùsí fún wọn alhamdulillah ọlọ́wọ́ sàn ní ẹ̀sàn rí à ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè ni ṣùgbọ́n wọ́n fẹ́ kí a ṣe ìtanijí fáwọn èèyàn kámọ́ bà sí wá gbọ́ ni tá bá ń sọ̀rọ̀ nípa pé ká mú àwọn kèfèrí lọ́ta abalábó kò yí báyìí sí yìí so ṣé ní gbogbo àlámàrí ni tí wọ́n ní ká má gbélé kankan papọ̀ pẹ̀lú wọn tí wọ́n ní kí tó ń jẹ bá pawápọ̀ ká má jẹun tí wọ́n ní bọ́jà bá pawápọ̀ ká má tajà sí gbogbo orú àwọn nǹkan báyìí tó ní ṣe pẹ̀lú tayé tí wọ́n ní kí a kórìíra wọn débi pé ká má bá wọn ṣe tó bá ń tajà ká má ra kì gbogbo ilé lọ́wọ́ bá lè níbi ẹ̀sìn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn nítorí ẹ̀sìn wọn a sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tí wọ́n ń ṣe wọn a sì máa kórìíra wọn nítorí kófùrù

eh kódà yẹn lè bùn wọn lówó kò yí bá ní sí ṣùgbọ́n èyàn lè fún ọlọ́mọ àyànfẹ́ ẹtí ibi tí bàrọ̀ wà èyàn lè fún ọlọ́mọ àyànfẹ́ kò yí bá ní sí so bákan náà rèé tó bá dìgbà tán sọdún wọn a lè ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ a sì lè fún wọn lọ́wọ́ lówó kan fi sọdún wọn yẹn gbogbo tó bá ti ń ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọn ibẹ̀ láti fi bàrọ̀ òbá wọn lò ilé ìbáyìí náà fẹ́ ká gbọ́ yìí ká má lọ sí wàdú aláwọ̀ bàrọ̀ òbó yìí tó bá jẹ́ pé kìí ṣe topic tí a ń tàn treat nìyẹn so àwọn kan sọ mujmalan ọlọ́run bá lè kíra náà mọ́ sí náà kọ̀wàá àdọ́jẹ́ pé àtinú hadith ẹ́kàn rí àwọn kan níwá tí ó wà ní mujmal tẹ́ bá padà wá lọ di àsìkò míì náà Al-Qur'an àbáyé nínú nǹkan ẹwà rí tọ́rọ bá padà wà fàṣọ́lá ẹ̀ so tàbá débi tàbí sọ̀rọ̀ ìwàláwà ìbárọ̀ á sàlàyé lẹ́sùn rẹ̀ torí pé níbi àwàláwà ìbárọ̀ àwọn èèyàn sàṣe jù ń bẹ̀ níbi àwọn èèyàn sàṣe tó ń bẹ̀ alùsùn náà wà ní wásàn níbi àwàláwà ìbárọ̀ ni kò yẹ bá sí so kódà àwọn wàláwù mí ń bẹ tí ẹni ṣe pẹ̀lú kèfèrí tí ó sì ní sọ̀rọ̀ ní kèfèrí ilé tí àwọn tó gbọ́n àbíbáńkà tó ṣe nígbàtí àwọn fẹ́ lọ gbógun ja maka kò yí bá ti sófin lẹ́kà kan ránṣẹ́ sí obìnrin kakọ́ lọ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ń bẹ ní maka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá àti ní sàṣejù tó ń bá àwọn kọ̀wárì tí wọ́n níbàmú sí bí àwọn ẹni àrẹ sí wà lórí ẹ̀ ní ìbámu sí bó ṣe tọ́ àti bó ṣe yẹ number two wa alaikum salam wa rahmatullahi wa barakatuh Naam. Àwọn mọ́lá. Ṣé náà wọ́n ni eléyìí báyìí ìtàwọn fẹ́ bèèrè ní orí ẹ̀ wọ́n ní ó wọ́pọ̀ ní àárín àwọn mọ́là àwọn awúsá wípé ẹlòmí inú wọn a máa dé nǹkan mọ́dìí bóyá àwọn tí ń ṣiṣẹ́ alágbára bóyá àwọn tí ń gbẹ́ kànga tí ń gbẹ́ sọ́kẹ̀wé àbí wọ́n lagi àbáwọn iṣẹ́ bẹ́ẹ̀ tó lágbára báyìí wọ́n máa di àwọn nǹkan mọ́jì nígbà ní ẹlòmí òdì mapa so wọ́n ní àwọn àmà ṣé kán lè lágbára tí nǹkan wọ́n lè máa fún wa lágbára náà fi ń dè ní àbí kí náà fi ń dè àti kí ni ìdájọ́ rẹ̀ àbí ẹ̀kọ́ ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna ar-ruqa wat-tama'ima wat-tiwala shirkun Ànábì ní ọfọ̀ pípa wàtàmá ìmà àti ká máa dé nǹkan mọ́ra adìmẹ́jì ni adìmárùn ni adìmápa ni adìmẹ́sẹ̀ ni wàtíwàlà ká máa sògùn fẹ́ àbí ògùn ìṣe òpinya láàrin àwọn olólùfẹ́ méjì anábìnrin ṣèkùn anábìnrin ẹbọ ni so nǹkan tó ń ṣe ẹbọ ni ẹbọ wá kan sọ́nà méjì ṣẹ́rí ká dé nǹkan mọ́ra <clears throat> tó bá jẹ́ sí wípé àgbára lé ọlọ́run ọba lágbára lé pé yóò sọ ni ọlọ́run ọba lágbára lé pé yóò fún ní lágbára ọlọ́run lágbára lé pé yóò ṣoore fún ni àbí yóò gbé aburúkú fún ni a wá fi nǹkan wọn se sábàbí ẹbọ kékeré nù yẹn nítorí pé n tó fi ṣe sábàbí kìí ṣe nǹkan tí ó yẹ kó fi ṣe sábàbí ó gbẹ́mìí lé ó fi sábàbí ẹbọ kékeré nù yẹn kò ọba wọn lọ lé ibi nǹkan ní lọ pé kìíní yìí ti bẹ̀rẹ̀ àmì ah, kò lè ṣẹlẹ̀ láyé àbí tí ń àbí tó fi só ibi ọmọ ìka yẹn òun lọ gbẹ̀mí lé lórò pé yóò dáàbòbò ọ àbí lórò pé yóò fa orí wá fún ọ àbí lórò pé yóò fún ọ lágbára ẹbọ ńláńlá nìyẹn ó mú ẹ̀jáde kó ní Islam so àwà awòrú àwà awúsá yìí tán dé wù kan ewu ni wọ́n bà lérò mẹ́ ẹni tó bá jẹ́ sí pé ó dé nítorí àwọn nǹkan yìí tá a sọ yìí tó bá jẹ́ pé nítorí pọ́ gbẹ̀mí lé gẹ́gẹ́ ni ẹlẹ́bọ ńláńlá nìyẹn ẹni tó bá yẹ pé ó gé nítorí àmọ́ gbà pé ọlọ́run náà ni ó ṣe nǹkan fóun òun kàn fi ṣe sábàbí gbígbà pé yẹn ń sa rẹ̀ ó wá lóògùn láti ṣe sábàbí ó sì gbà pọ́lọ́run bá ní ó mú sàn wá ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn àmọ́ oògùn tó lò yẹn kèé ṣe ẹbọ kékeré tí ọ̀tọ́ ń tọ́tọ́ láti fi ṣe sábàbí náà ni àbí tó bá yẹ pé tí ọ̀tọ́ láti fi ṣe sábàbí ló fi ṣe sábàbí ẹbọ kékeré náà máa jẹ́ irú ìdájọ́ yẹn ló fi jọ àwọn pẹ̀lú ẹ̀ so alóòjẹ́ pé tàbá rẹ̀ tó gé oúnjẹ à ní kìí pé ní káfíìrì kí táàfin máa kí ni ṣe so àṣejù ní kákàrà yìí bẹ́ẹ̀ kátàrí fún nídàjọ́ nítorí ìdájọ́ ẹ̀ méjì lè jẹ́ agbọ́dọ̀ ṣúọ̀ ìwò ló jẹ́ nínú méjèèjì ìwò ló bà lérò nínú méjèèjì tó ti rà nísìn so kájú àmá ìké ní kejì aburú ni kò sí ní Islam ẹbọ sì ní méjèèjì kò yẹ báyìí nísìn ìkẹ́kà jẹ́ ńláńlá ìkẹ́ jẹ́ kékeré ni so a ti gbọ́dọ̀ máa takò méjèèjì a gbọ́dọ̀ máa gbógun ja méjèèjì níta a gbọ́dọ̀ rí tí mo sì fi máa ṣe ni Allahu alam number three Now, hmm. okay. Hmm. Okay. Okay. Okay. Amém. Tá. Náà náà. Náà wọ́n ní pé 300 blocks tí àwọn sí fún ilé ìdẹ́gbìn ẹ̀ wọ́n ní eléyìí tí yóò gbélé sókè lásán ni wọ́n ní ṣùgbọ́n kòtò tágbẹ́ tí ẹ̀gbẹ́ gangan lọ máa dúró sínú ẹ̀ wọ́n ní blocks ta nídìí fún yẹn pé bọ́ bá ṣe bá bá yẹ fẹ́ kó tóbi tó ni ṣùgbọ́n eléyìí tí ò ní tóbi hẹrìmọ̀ blocks fún yẹn wọ́n ní irú block 9 òun ló dáa ká fi ṣerú ẹ̀ so eléyìí jẹ́ ó túmọ̀ sí a 550 blocks báyìí 250 blocks nine tí a fi ṣe ilé ibi tí ẹ̀gbìn ọmọ lọ dúró sí àti 300 blocks tí a fi ṣe ilé ibi ìforípamọ́ sí láti máa dá ẹ̀gbìn so méjèèjì ó jẹ́ 550 blocks ọlọ́run bá di kẹlá yóò rìn kankan lọ́wọ́ lórí ẹ̀ náà mo wá níbèrè àwọn ni pé wọ́n láwọn lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ìtọ́nà àfà sunna ṣe lónìí àní ok àbí eléyìí tó ti wáyé sẹ́yìn èmi náà wà ní ìdánilẹ́kọ̀ọ́ ìsáàzù láàrin Najmuddin so uh, Mahmoud àwọn náà ṣe ìdánilẹ́kọ̀ọ́ so nínú ìdánilẹ́kọ̀ọ́ tó wá ṣe yìí wọ́n bí wọ́n lè pín sí ilé kírun lẹ́yìn àwọn oníṣúfí wọ́n lè ìwòlé kírun lẹ́yìn wọn wọ́n kàn dáhùn bẹ́ẹ̀ pé ìwòlé kírun lẹ́yìn wọn wọ́n sọ pé aláàrin àwọn oníṣúfí kan sí kejì wọ́n kàn sọ pé a tọ́lá àwọn oníṣúfí o ẹlẹ́bọ ni wọ́n nǹkan kan àbáàdẹ́ mú àwọn ìrírí wọn wá wọ́n ní nínú tìjàníyà 13 years làwọn lò nínú kọ̀dìríyà àwọn lò 10 years ọjọ́ 23 years pẹ̀lú sí àṣekára rò pé kọ́ọ̀sì téèyàn bá ṣe for 23 years ọ̀gá ni nínú kọ́ọ̀sì yẹn àbẹ́ ẹ̀kọ́ ni professor ni wọ́n ní torí ẹ̀ súfì èsì e ń tọpamọ́ fáwọn àti bẹ̀rẹ̀ súfì dé parí wọ́n ní ẹ̀bọ ní gbọ́dẹ̀ ṣe rí náà ní ẹ̀ tòótọ́ wọ́n wá dáhùn béèrè yẹn sánpáná bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi náà wà ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn mo gidi ni wọ́n sì fọ́ sí wẹ́wẹ́ àsìkò sì gbà mí láti sì fọ́ sí wẹ́wẹ́ àkéyìí ṣe tí wọ́n gbà lérò ní pé gbogbo súfì kọ́ gbogbo súfì kọ́ ló di kèfèrí ṣẹgbà àwọn ọ̀sọ̀gbà wò fásẹ̀ yóò àdẹ̀ fásẹ̀ tó àbáwò bẹ̀ sínú láti jù bá ṣe mọ̀ wọn ṣùgbọ́n wọ́n kà hàzárọ̀ ni tàbá wà ní makọ́mù tàbír a wà ní ààyè ibi tá ti ń sọ àwọn èèyàn lára nínú ẹ̀kọ́ súnà ni pé ẹ má ṣe yàtọ̀ ẹ̀kà sáwọn èèyàn lára nípa gbogbo nǹkan tàbá wà níbi tá ti ń sọ dájọ́ àìsàn mọ́ ṣe rahimahullahu ta'ala ìbàtán sàlàyé nípa zammul bídá kákó yẹpẹrẹ bá bídá ká sàlàyé bídá ká lálàṣe bídá wọ́n láwọn olùmọ̀ tábà wà níbi tẹ́sí zammu àbúrú wọ́n pọ̀ ní sí yàtọ̀ tó ní tọ́bá ti bẹ̀rẹ̀ sí máa sí yàtọ̀ nísìn wọ́n ti fẹ́ máa mú nǹkan fún yẹrú jí àwọn èèyàn yẹn ṣùgbọ́n tọ́bá wà ń bí ìdájọ́ bẹ̀rẹ̀ ìfẹ́ káwá ní pé ìdájọ́ ni o bídájọ́ ilé ìṣèrí bídájọ́ ilé ìṣèrí ni kìí ṣe gbogbo súnfí lórí bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ ń wí ìbẹ̀rẹ̀ àwọn bàbá wa àwọn ìyá wa tí ò ti ẹ̀ máa pé ìbẹ̀rẹ̀ ìlànà súnfí wallahi àwọn kan yẹsù bí ìzá wípé láìláà ìlàlá láìláà ìlàlá láìláà ìlàlá láìláà ìlàlá wọ́n kàn láàgùn tí wá lásán ìwọ́n pàwọn sí ìbádà ṣúbí tí wọ́n kọjá báwọn ni ṣúbí náà ni wọ́n àrí ẹ̀kọ́ ni àwọn yíò díkè torí díkù ìjọba yìí lásán ni wọ́n ṣe gbogbo àwọn ṣòlóòrùn gbogbo àwọn afá súnà rẹ̀ dẹ̀ mọ́ sí yàtọ̀ kó dà tẹ́ fatawa wa rasail ibn ọ̀sẹ̀ ibn ibn baz rahimahullahu ta'ala nígbà tá ju wọlé rò béèrè báyìí wọ́n dà wọn sí pẹ̀sí méjì ń bẹnu àwọn tó di kèfèrí ẹgbọ́dọ̀ kírun lẹ́yìn wọn wà lákàrọ̀ mà ìsìn bẹnu àwọn oníṣẹ́ tí ò di kèfèrí gẹ́gẹ́ bí fikri jama'i bá ti mú wa mẹ́rin irú àwọn ẹ̀yà lè kírun lẹ́yìn wọn tá àbárẹ́ lómi ìtọ́ da jù wọn lọ mọ́ ìmọ́ta bá rí mọ́sálásí mẹ́ tó lóore tó jẹ́ mọ́sálásí asúnnà táwọn òkú síta gbàjàgbà yìí kalọ̀ kírùn tọ́dá táà bá rí bòmí ma ń tá ìrun jàmọ́ òfúwá bọ́ máa lọ́wọ́ àbírùn jùmá káàkiri lẹ́yìn wọn torí mùsùlùmí wọn wọn di kẹfẹ́ pẹ̀lú tasọ́wọ́fù inshallah ìdánilẹ́kọ̀ọ́ wa yìí àti ìbéèrè àti ìdáhùn àti ìdánilẹ́kọ̀ọ́ aago mẹ́fà bọ̀ nítorí à ní láǹfààní àti tẹ̀síwájú má nínú ìgbà ìbéèrè inshallah títí di ọ̀sẹ̀ àìjọ mẹ́jọ ọ̀sẹ̀ tí ń bọ̀ tí a tún máa pàdé kuntum sami'tum wa astaghfirullah li wa lakum alisaidu muslimin min kulli dhanb subhanaka Thank you.